ẹgbẹ́ fún ọlọ́run ọba ọba aláàánú jùlọ fún ìpẹ́ àti oore ẹ̀ tó fi fún wa tó fi darí wa wá síbí yìí láti wá kọ́ nípa ẹ̀sìn ẹ̀ abẹ́ ọlọ́run ọba àlekè ọlá kí ó má ṣàì tọra ní ẹ̀sìn náà mọ́ sìn ó sì fún wa lẹ́mí àti lo gbogbo dáadáa tí a bá kọ́ nínú ẹ̀sìn yìí ó ṣe wá ní olóríire láyé ń bí àti ní alkeyama ó kọ́ wá máwọn tí ó ní pè é nínú dáadáa islam níjọ́ tí ẹrú bá ń gbẹ̀sán iṣẹ́. ẹ ní tẹ̀síwájú láti ibi tá a ti fi ọ̀rọ̀ wa sí lọ́sẹ̀ tó lọ lọ́hùn à ń ka àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan táwọn àfúrà ní ó yẹ ká fi kọ́ wa nípa ojúṣe láàrin ọkọ àti aya àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká fi pàdé ojúṣe yìí. ìkíní nínú tí a fẹ́ mẹ́nu bà lẹ́nu yàtọ̀ sí ti ọ̀sán ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún òun náà ni wípé wọ́n ní òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlejò sẹ́lẹ̀m ó pa láṣẹ ẹ̀kọ́ tí ọkùnrin bá ń ti ìrìn àjò bọ̀ ẹ má gbàgbé pé ohun tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni àwọn ẹ̀kọ́ tó wà nípa sexual intercourse ìbánupọ̀ láàrin ọkọ àtìyàwó ẹ̀ nínú ẹ̀kọ́ tí àmì ìdíwá ti kọ́ wa tí wọ́n kà fún ìkẹwàá nínú sahih sunna page one eighty nine ẹ̀kọ́ kẹwàá òun náà ni ìlà kọ́dìmọ̀ rọ́jùlù mí na sẹ́fọ̀r wàlá yóò bá rí ahlahu bal yóò bímọ wàcidùrú jù wàcihi. wọ́n ní nínú ọ̀tọ̀ súnà òun ni pé ọkùnrin má máa dé lójijì wá bá àwọn aráalé ẹ̀ tó bá rìnrìn àjò dídé òjijì ni pé kó má jẹ́ kí wọ́n mọ̀ pé ìjọba yìí lòun ń bọ̀ aago báyìí lòun máa dé ó lóun fẹ́ catch wọn by surprise nínú ẹ̀kọ́ súnà ni pé ká jẹ́ kí wọ́n nírètí pé àkókò báyìí ọjọ́ báyìí làáfàá máa dé kí nìdí òjíṣẹ́ náà sọ̀rọ̀ láhùn àlẹ́ ìṣẹ́lẹ̀ ó sọ ìdí tí ò ṣe kọ̀ ọ́ ipò ká máa wá aláì ní àkókò tí wọ́n ń retí wa sí. ó ní kíza kọ́dìmọ̀ áhàdùkùn lẹ́yìnlá aláyà àti yẹnna áhàláhù sọ̀rọ̀ kọ̀. kẹ́nikẹ́ni yín bá fi òru wọ̀lú. àfẹ́ kó wá kanlẹ̀kùn mọ́ àwọn ará ẹ̀ lórí lóru dúdú níkan ẹni tí yóò mọ̀ yìí pé baálé òun máa délé yìí ó ní hátà tẹ̀síhídàl mọ̀gìbà ọ̀tàn kọ́ṣípọ̀ ṣáàǹkà kí arábìnrin tó fẹ́ rìnrìn àjò yìí kó bá a lè láǹfààní láti túnra ṣe di ọkọ ó wá dárúkọ ọ̀nà méjì tóbìnrin ń gbà túnra ṣe ọkọ nínú àwọn igba ọ̀nà ìkànnì ẹ̀ ó ní ìtẹ̀síkẹ́ bẹ̀rẹ̀ ìgbà tí obìnrin tó lè fa irun abẹ́ àti pé ẹni tí irun ẹ̀ tí ó wà set tí ó wà ní dídì tí ó wà ní kíkó tó lè tọ́jú irun ẹni tí irun ẹ̀ ò sí ní tọ́jú tó tọ́jú irun ẹ̀. ó dárúkọ méjì yìí tí ò sì mọ ní méjì àwọn ọ̀nà tó kàn ń gbà túnra ṣe pé ọkọ̀ òjíṣẹ́ ńlá ní torí pé ọkọ bá dé lójijì ó lè má tọ́jú ara di ọkọ ẹ̀ ọkọ náà wà á rí ohun tí ò ní tẹ lọ́rùn lára àyàwó eléyìí lè máa kọ kí ìfẹ́ kó máa dínkù láàrin ọkọ àtaya. àwọn àfáà ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀sìn bíìtì yìí wọ́n ní mú ẹ̀kọ́ ẹ̀ àkọ́kọ́ òun ni wípé kì í ṣe súnà kéèyàn ó lóun fẹ́ òun fẹ́ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ mọ báwọn ará alẹ́ ṣe ń ṣe lẹ́yìn òun kó má wàá dágbére pé ìgbàgbá yìí lòun bọ̀ àbí ìtọ́ omi tiẹ̀ máa ń mọ̀ ọmọ ṣe ó lè lóun travel fún business trip ọ̀sẹ̀ kan á lóun fẹ́ mọ tí ẹlẹ́hàá ń ṣe nígbà tó ń wò bá sílé á wá change your mind níjọ́ kejì á kàn dédédé bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ẹni tó bá jẹ́ aláboyún wọ́n lè ti bẹ̀ dáàmọ̀ yípalá burú ni ṣùgbọ́n mímọ dá òta ara ẹni ká máa fẹ́ tọpinpin ara ẹni kò sí nínú ẹ̀kọ́ tẹ́sìn ọlọ́run ọba tí súnmọ́ òjíṣẹ́ ńlá tó fi kọ́ wa pé kó máa fi dára wa lò ẹni tó bá jẹ́ oníwà abú ó ṣe lè wù kó pamọ́ tó ọlọ́run ọba fúnra rẹ̀ amúnjọ kan ṣùgbọ́n ká máa wá gbé kò sílẹ̀ fúnra ẹni pé mò ń travel kọ́kọ́ wá change your mind láti kò tí wọn ò retí ẹ̀ pẹ̀láníyàn pé òun fẹ́ mọrú tí wọ́n ń dá lára kì í ṣe nǹkan tó tọ́ nínú súnà ahmed ṣe ní ẹni tó bá rìnrìn àjò tó mọ̀ kóòrù lòun máa fi wọlé tí ẹ̀dá mọ̀ pé ooru ọlọ́run gba fún oorun àti ìsinmi ni ó súnmọ́ kára alẹ́ ẹ̀ ti sùn tó bá dé lóru tó bá wá ń gbá géètì lóru arábìnrin yóò retí pé ó ń bọ̀ kò láìpẹ́ kó tọ́jú ara dé béèyàn ṣe máa ń tọ́jú ara dé ọkọ tó ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni wípé wọn ò fẹ́ káwa ó máa tọpinpin ara wa ká máa dẹra wa ìpínlẹ̀ ẹ̀kọ́ súnà. ìkejì nínú ẹ̀kọ́ wọn ni wípé wọn ní hadith yìí fi yé wa wípé kì í ṣe ìṣe àìlẹ́sìn kóbìnrin dìídì fẹ́ tọ́jú ara fọ́kọ afẹ́kọ́kùnrin náà tọ́jú ara fúnyàwó ẹ̀ yes. But àwọn kan máa ń rò wípé gbígba súnlẹ̀ túmọ̀ sí pé gbogbo nǹkan tó ń jẹ́ dáadáa yín yìí kéèyàn kọ̀yìn sí i ó sì jẹ́ pé àìgbọ́ súnlẹ̀ yìí ni kí alọ́lọ́run bá wọ́n dáadáa fún tí kì í bá ṣàwà. ìyàtọ̀ tó kàn wá láàárín àwa àtàwọn tí ò lágbọ́nú ẹ̀sìn òun ni pé àwọn ò wá dáadáa yẹn síbi tọ́lọ́run ọba ní kí wọ́n jẹ sí ibi tọ́lọ́run ọba ṣe léèrò fún wọn ni wọ́n wá dáadáa yẹn sí. ṣùgbọ́n gbogbo ohun tó ń jẹ́ ìgbádùn halal ó torí tiwa dáa ni. sọ̀kan náà wàá rò wípé kí sísà kan wọ́n ti ń tọ́jú tó ń tọ́tẹ̀ tó ń tọ́jú èékánná pé à oníranù wa ní sísà yẹn ó sì ní àlùsùnà lòun rárá. àlùsùnà gan la fẹ́ kó ṣe é torí pé àwọn ọkọ àwọn àìlùsùnà kì í ṣe ti máa lọ club lóbìnrin ò bá máa rá tọ́jú láti máa dá ọkùnrin lọ́rùn tọkùnrin ọ̀hún bá jẹ́ tí ò lẹ́sìn ó ní alternative tó pọ̀ lọ́jọ́ burata ṣùgbọ́n tọ́lọ́hún ti gbà fọ́lọ́hún gbà pọ̀ lẹ́bi ibì kan tọ́lọ́hún bá ti kà láàlẹ̀ sí kò yẹ kó tún wáá jẹ́ pé o tún máa wá lè fún bẹ́ẹ̀ mò ń tẹ ọ̀rọ̀ yìí mọ́ wa létí torí táwọn èèyàn bá ń ní problem àwọn téèyàn ò rò pé ó cause the problem nígbà míì wàláhì òun bá ní gbòǹgbò tó wà ń di tó wà ń tẹ̀lé problem wọn. àìmọye àfáàlù ti complain pé ìyàwó òun ò mara tọ́jú. ọ̀rọ̀ kan aláṣọ́lé aláṣọ́lé kọ́ lélẹ́yìí. now títọ́jú ara sọrí méjì lẹ́wà ẹwà kan wà kọ́lọ́hún ọba ẹja mọ́ wa bójú ṣe rí jímú ṣe rí etí ṣe rí àtọmọ́ nìyẹn ẹwà kejì èèyàn ló máa ń pè sára káwẹ̀ nígbà tí ẹ káwẹ̀ kó pàfimara nígbà tí ẹ kó pàfimara àti irú aṣọ tóbìnrin máa wọ̀ èyí mú yẹn wá látọ̀run wọ́n máa ń kọ́yàn níyẹn ni. a lè change ṣéèpù etí ṣéèpù mú ṣéèpù ètè but a lè change àwọn nǹkan tó lọ́wọ́ wá fún wa ní kápá láti change. àwọn eléyìí gan la wá ń sọ pé ẹni tó bá wá fẹ́ máa tọ́jú ẹ̀ lọ́dọ̀ àwọn tẹ́sí ò wá wọ́n wá rò pé àwọn tó wà nínú ayé tí ó mẹ̀sìn ló máa ń ṣe gbogbo eléyìí àwọn ló máa ń wọrú aṣọ báyìí rárá tó bá jẹ́ fún ọkọ ẹ̀ nínú ilé wọn wàláì gbogbo ìtọ́jú ara téèyàn bá fẹ́ tọ́ kọ́kọ́ ọkọ lè máa dá kí obìnrin lè máa dá ọkọ ẹ̀ lọ́fun dáadáa ní tí kì bá ti ṣe pé nǹkan haram ló fi ń tọ́jú ara so ẹ má jẹ́ kẹ́lí gbọ̀dé sọ fún yín pé ẹrù pẹ́ ti ṣe gbogbo eléyìí sílẹ̀ ní fífà àti ẹ̀fẹ́ pẹ́ fi sílẹ̀ afẹ́ káṣe yẹn lọ́jọ́ làwọn bá ń pè mí. wípé ara dáadáa kínú ọkọ̀ òfin máa dùn sí wa nígbàkigbà tó bá wù wá gbọ́dọ̀ máa ti gbẹ̀gbà ládàá ni. ọ̀pọ̀ kẹta òun náà ni wípé abẹ́ fífá wọn láwọn àbá kan wípé sọkùnrin nìkan ló wà fún ni àbí ọkùnrin àtobìnrin àwọn tí wọn wá ní obìnrin ò ní di láti pábẹ wọn sọ oríṣiríṣi ọrọ parí pé ọgbọn orí ni wọn fi gbé kalẹ àwọn ìdàkejì tí wọn ń fún wọn lẹsì wọn ní kò sí ẹ ní ìdíkàmbá rẹ ní pamọ nígbà tá nẹbi ti lo gbólóhùn pẹsipẹsibẹl mọgìyìnbá kí obìnrin tọkọ ẹ àjò kó lè fa abẹ fífi abẹ fa abẹ ṣùgbọ́n abẹ ni wọ́n máa ń lò láyé ìgbà náà ó lè má jábẹ èèyàn lè lo shaving powder kì í wá ṣe dandan ni kó jẹ́ fífa ó lè jẹ́ trimming whatever tó bá jẹ́ tó fi máa jẹ́ pé ó máa dín pubic hair kù irun abẹ́ òun nìkan táwọn ẹbí ń ròyìn yìí báyìí àti pé kí ni o títọ́jú irun orí ẹni ṣe rí ọkùnrin òjọ́ra o ọkùnrin míì wà tóbìnrin bá ń ṣerun ní àárọ̀ tó ń tu lálẹ́ tó ń túru tó ń túru tó ń di irun tuntun ojoojúmọ́ tílẹ̀ bá ń mọ́ ó lè má kà kún pẹ̀lú nǹkan tó ń wò ó tiẹ̀. ọkùnrin míì bẹ̀ yìí tó bá ṣeé ṣe pé kóbìnrin ó tú kó tú jù lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ọ̀fẹ́. so ó máa ń nẹ́sẹ̀sì ó tẹ́lẹ̀ kọ̀ọ̀kan mọ kí ni irú nǹkan tó ń fẹ́ ti nǹkan tó fẹ́ torí bí tí ọ̀pọ̀lọpọ̀ a fi ọwọ́ wa ṣe ra wa lélẹ́yìí. ẹ̀yin lẹ̀ fẹ́ mẹ́tíná ẹ̀yin lójú ń ro láti ṣe nǹkan tó bù fẹ́. aláì that's the truth. torí tá a bá jókòó tó ń dá sọ̀rọ̀ a máa ń ráwọn kan kọ̀ọ̀kan lọ́kùnrin á ní á ti sọ fún several times kódà ibi tóun sọ dé ọlọ́jọ́ wo ló máa jẹ́ kó sọ fún òkú nídòó rẹ̀. but ojú ló máa ro yín láti ṣàwọn nǹkan wọ̀nyẹn bá dókòrò jù ẹ̀yin ni kẹ́ ẹ mú bẹ̀rẹ̀ gbọ́ bá dókòrò kúrà rárá lẹ́yìn tá a ti gba islam tá a ti gbọ́ súnà a ní ìdí yẹn a a ní ìdí ẹ̀jọ́ anybody lọ. bẹ́ẹ̀ ìṣe máa wá ń rò bẹ́ẹ̀ náà làwọn brothers míì náà máa ń rò wípé téèyàn bá ti gba súnà o gbogbo ẹ̀kọ́ téèyàn ní ìdí láti fi jẹ́ kílé yẹn ó jẹ́ àlùjẹ́nà kékeré pé kò ní ìdì mọ́ ọ̀rọ̀ áhírà kámọ̀ hàbí lọ́mọ pàtàkì sí wa ọ̀rọ̀ ẹni ká ṣe múra sílẹ̀ hàn án ẹni ká ṣe ẹ̀ǹpọ́ì fẹ̀ ní onífẹ́sì àwọn tó dáa jù lọ tó mọ pàtàkì kùránì jòun lọ tó mọ súnà nẹ́bì jòun lọ wọ́n ka kínní yìí kú tó bá ní ẹ̀sìn ni kéèyàn yọ ayọ̀ ọkàn sí àwọn òṣèlú pé kì í ṣẹ́sìn tó bá jẹ́sìn ni ó yẹ káwọn yẹn yá ayọ̀ ọkàn sí jòun lọ so ẹ̀sìn gan ni pé kéèyàn ó dá kinní yìí náà ó ti wáṣí kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters tá a máa ń rí tí wọ́n ní àwọn òfẹ́ fàáfà ló máa ń jẹ́ pé ohun tí ò jẹ́ kí wọ́n fẹ́ fàáfà kò ṣeé sọ síta wọ́n pe àpò àkọsílẹ̀ tó ń lórí ó ṣe marriage ó ṣe marriage ni wọ́n sọ gbélé nǹkan. ó lóun mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ young lady wọn kì í fẹ́ ẹni tó wọ́n bá rò pé ti wà tún religious ẹni tó wọ́n rò pé ó ti lẹ́sẹ̀ jù. ó ní tí wọ́n rì dí ó lè má yẹ̀yìn. ìkan nú ẹ̀ tí ọ̀dọ̀ máa já mi rọ́ tó bá jọrọ́ òun ni pé ẹ̀sọ́bìnrin tí kì í wù tó tẹ̀kọ̀ òun tètè rẹ́wọ́ mú materially tó tètè kọ́lé tó tètè má dojú. ó bá ti wà tún religious ẹgbẹ́ kìíní ìwọ níbi iṣẹ́ wa ní haram ni òun bá wọn gbà á. so ẹlòmíì máa ń rò pé tó ń bá ti fẹ́yàn tó bá ti ní áhùn sílẹ̀ ní kòdè kó ọ̀ à bẹ́ẹ̀ ni mẹ̀rẹ́ǹtì làwọn máa tó sí. kò ṣeé ṣe síta but èrò orí ẹ̀mí ni wọ̀láì ìwé nǹkan ìkejì eléyìí náà ṣeé ṣe síta. bọ̀ṣẹ́ rí bó ṣe léwu àwọn kan máa ń fẹ́ gbọ́ wọn á dẹ̀ jẹ́rìí sí pé bó ṣe rí nìyẹn. apá yìí ní òun sọ ní ojú agbo fún èèyàn èèyàn tó dókítà mi ò tún fẹ́ fẹ́yìn tó bá rò pé ó lẹ́sìn jù èèyàn dẹ̀ kí ń lẹ́sìn jù ṣùgbọ́n kí ni tí mo ní lẹ́sìn jù ń ti wọn. everything tó bá ní kó dá sí anikele lọ́wọ́ sọ kí lànà bí sọ. so tí sísítà tí ò báyìí tí ì lágbàá ń pa súnà máa fa súnà bá wa gbẹnu pápá òfẹ́ fẹ́ bá máa rò pé bí wọ́n bí fún kò lè dá mọ̀ àwọn nǹkan tọkùnrin máa ń bóbìnrin ṣe tí ilé ọkọ fi jẹ́ àlùjẹ́nà ẹni tó bá ti ka ọ̀rọ̀ súnmọ̀súnmọ̀ kújù kò lè dá bó ṣe ń ṣe náà. èmi play game èmi bá ń jókòó pé nǹkan work èmi bọ́ọ̀lù time ẹ̀ but i do not know the things tọkùnrin lè ṣe láti máa jẹ́ kínú ìyàwó ẹ̀ máa dùn sí nínú ilé a lot of things wọ̀láhì. ọkọ̀ wa ni ọgbà sexual intercourse gan àáfàá súnà gbọ́lé ẹkú dáàmọ̀ jù torí pé súnà is not an excuse for ignorance kì í ṣe excuse kí ẹni torí pé ó ti jẹ́ àlè súnà gbogbo nǹkan tó gbé dáadáa tọ́lá ọ̀gá lè tiwa dá òun ò ní ìdìmọ̀ nípa ẹ̀ òun ò ní ìdí láti lò ó wọ́n ní wàláhì èébú ni irú àfa yìí ó máa jẹ́ fún àtòrí pé ẹni tọ́lá ọ̀gá rán sí wa kò tíjú àti sọ̀rọ̀ nípa ẹ̀ kò tíjọ́ àti kó wa lẹ́kọ̀ọ́ ẹ̀ kì í ṣe kó sọ ní gbólóhùn ẹnu nìkan ó tún ń demonstrate ẹ̀ pẹ̀lú àwọn ará ilé tiẹ̀. so nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ni tí wọ́n mẹ́nu bà yìí wípé ìtọ́jú ara ká wo nǹkan tá a rò yí kó máa ẹ̀ǹtẹ́ ìsọkùnrin fún un ká lo nǹkan tó máa pè é sára wa kì í ṣàṣejù kì í ṣèṣe àṣà ìṣe fúnmẹ̀ àwọn tó fi òwò tí wọ́n bá ń jáde lọ ni wọ́n máa ń lo gbogbo tí wọ́n ń pè lọ́ṣọ̀ọ́ wọ́n ń lò ó fẹ́ni tí kì í ṣe òun lọ́wọ́ bá ní kí wọ́n ṣe fún ló fi jẹ́ pé àwọn náà ò ní kọjá nìkan lórí àwọn ọkùnrin ló máa tọ́ọ̀nù ohun tí ò fẹ́ ro bẹ̀bẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́fíńdà lára wọn ọlọ́run ṣe léèrò fẹ́yìn láti rí lọ́fíńdà jáde kí ẹ má máa tọ́ọ̀nù orí ọkùnrin ọlọ́kùnrin gbogbo yìí ṣe rí bí mo yìí ṣe rí ọlọ́run ní kẹ́ kójú olójúmọ́ attracted bọ́tẹ́ bó ti dénú fúláàtì yín gbogbo àrà táwọn ọmọkọ́mọkọ fẹ́ fi ọkọ̀ yín dá ẹ̀yin náà fi kọ́ yín dá nulẹ̀ ní òun ṣèṣe pé ààbò lágbẹ̀yẹ tẹ bá rí nǹkan tó ń lò tó bá ti jẹ́ pé ọ̀pẹ̀ ló ń lò fún ara dáadáa ni. now um, secondly wọ́n ní yẹjú jùmọ̀ ìmọ̀ràn àti ìmọ̀ràn bẹ́ẹ̀ ọ̀rọ̀ zéèlà point number eleven nínú ìwé yìí yóò kejì tó tẹ́ mẹ́nu bà lónìí. àwọn èèyàn kan kò látara àìkẹ́kọ̀ọ́ súnà nípa sexual intercourse. wọ́n á máa rò wípé tóbìnrin bá ti lóyún sínú àbí tó bá ti ń fọmọ lọ́yàn ni tó bá tó súnmọ́ oríṣiríṣi náà máa ń sọ pé kó máa ṣẹlẹ̀ látara pé ọkùnrin ń súnmọ́ yàwó ẹ̀ tó bá ń fọmọ lọ́yàn lọ́wọ́ àbí tó lówó sínú. ó ti pé medically àwọn doctors ò tẹ́lẹ̀ tí kò ń ṣẹlẹ̀. sunna wise ẹ̀sìn ọlọ́run ọba ò tẹ́lẹ̀ tí kò ń ṣẹlẹ̀ àjọ pé ìṣọkúṣọ ọ̀rọ̀ ni. ló fi jẹ́ pé láwọn ibòmíì ìjọ tí ìyá bá ti lóyún ìjọ náà ni ìbálòpọ̀ lọ́kọláya dópin láàrin òun àtọ̀pẹ̀ tí a fi sọmọ yẹn kalẹ̀ ó tún dìgbà tó bá tún nílò láti bímọ míì wọ́n tún bẹ̀rẹ̀ sí í ṣeré ọmọ. ojúṣe ńláwá kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé rárá a lè bá obìnrin lò pọ̀ tí ń bá ń fọmọ lẹ́yìn lọ́wọ́ a lè bóbìnrin lò pọ̀ tó bá lóyún ọmọ míì sínú kò sí nǹkan kan tó ṣe ní haram fún mùsùlùmí àti yanjú pé ọjọ́ wo la lè ṣe ọjọ́ wo la lè ṣe àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni inú pálọ̀ nínú kíchìn ni a ní kò sí nǹkan kan tó ṣe léèwọ̀ ibi tó bá convenient yín ni ó ti rọjò ọ̀rọ̀ àti provisioning provision kan ó tọ́ ìkan ọ̀tọ̀ kò sí provisioning kan tó ṣe wọ̀ fún yín lẹ́yìn pé oral sex oral sex la sọ wípé àwọn àfa bára wọn fà á tí a fẹ́ pé láti ìfìdí pé ká má ṣe é bàtà àwọn àpá kan tó pé àwọn òrí nǹkan tó rọrùn bàtà ká rò pé nǹkan rọrùn pẹ̀lú ẹ̀ torí pé a gbọ́ a kà á báwọn ẹni ìṣáájú máa ń ṣe é ọláhùn alẹ̀. ṣùgbọ́n nípa ìsọ́nsìn yìí nípa wípé obìnrin lóyún sínú tó ń pín ẹ̀ lọ́wọ́ àmọ́ nǹkan kan tó ṣe léèwọ̀ òjíṣẹ́ ńlá wá di ìbùsọ nínú hadith yìí tá a máa rí mu sahih muslim ìyàwó aisha kíkẹ́ ọlọ́run máa bá a. اللي آه مدة ترجي شاء الله وباك باي لقد هممت أن أنهى عن الغيلة حتى ذكرت أن الروم وفارس يسمعون ذلك فلا يضر أولادهم أني أكدد كي كيشي لا ليو غيلة àwọn àpáàtì sí ìkọlẹ́jì. àwọn kan nu wọn ní òun ni mímọ abára alẹ́ ẹni ní nǹkan papọ̀ lásìkò tí bá ń fọmọ lọ́yàn lọ́wọ́. àwọn kan wọn ní rárá òun ni mímọ abá ní nǹkan papọ̀ lásìkò tó bá ti lóyún sínú. èyíkéyìí tó lè wù kó dánú méjèèjì. àgbàdì ni mo ti fẹ́ ẹ ṣe ìṣe yìí tí lárúbá ń pè ní rírà mo ti fẹ́ ẹ ṣe léèwọ̀ kí n tó wá rántí pé àwọn romans àtàwọn persians wọn a máa ṣe ìsìnkú nǹkan pa àwọn ọmọ wọn lára ìtumọ̀ ọ̀rọ̀ táwọn ẹbí sọ ń bí yìí wípé àwọn kan wà tó máa ń ṣe síwájú wa nígbà tó tó burú wà ń bẹ̀ ó bíyàn ti fojú hàn lára àwọn ọmọ wọn tó nígbà tí ò ti pa àwọn ọmọ tiwọn lára ànábìyẹ kó yé wa yí pé òun ò rí nǹkan kan tó lè jẹ́ ìpalára látara pé mùsùlùmí ń báyàwó ẹ̀ lò pọ̀ ọwọ́ arábìnrin yìí lóyún sínú tóra pàkíyèsí lórí àwọn nǹkan kọ̀ọ̀kan. ìkíní ń bẹ̀ ní wípé mẹ́tọ̀ obìnrin yàtọ̀ síra wọn tóbìnrin ní ìbá lóyún sínú doctors máa ń dìbò ṣe ìkìlọ̀ wípé tó bá ṣe é ṣe gan-an kí wọn máa gbé pèsè sí lẹ́nu bẹ́ẹ̀ni ara kálukú pẹ̀lú bọ́lá ọba ṣe gba wọ́n ní tó bá ti lu jìbìjìbìjò tó láìpẹ́ tó mọ́ wálẹ̀ irú àwọn wọ̀nyẹn kì í ṣe pé sexual intercourse jẹ́ ọ̀rọ̀ fún wọn dókítà ló máa advice lórí pé tó bá fẹ́ ní fẹ́kọ̀ọ́ position báyìí báyìí báyìí ó lè wà risky ní stage báyìí báyìí títí tọ̀sán wà tọmọ yẹn ṣì wà tó bá dé stage báyìí báyìí ẹ̀rọ ra ṣe nǹkan báyìí bá bẹ́ẹ̀ báyìí but wípé kọ́tàn wípé sexual intercourse wá haram fọkùnrin torí pé ìyàwó ẹ̀ lóyún sínú wàláhì kò sí tech tó sọ bẹ́ẹ̀. now ṣe wá rí sísítà mi látara pé ọ̀tọ̀ ìjọ màmá tiẹ̀ àwọn ọ̀yá wa wọ́n kẹ́kọ̀ọ́ yẹn nípa àwọn ìyá tí wọ́n ń pé kéèyàn bá ti lóyún kéèyàn má tó jẹ́ kọ́kùnrin fọ́ ọkọ̀ òun mọ́ torí pé ó ń kó bá àlàáfíà ọmọ òun náà wá lè sọ fáapá yìí pé ó mú sùúrù tí ò bá ronú mọ́tínà tẹ́lẹ̀ ó ti dọ̀rọ̀ yàn fún wàláhì tó ló fẹ́ pé àìlẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan kọ̀ọ̀kan tí sẹ̀rí àhálà sílẹ̀ ó lè má wá gan-an fọwọ́ ara ṣe ra wa. now ìkejì ni wípé obìnrin tó ń fọmọ lẹ́yìn tá a sọ wípé kì í ṣèwọ̀ kọ́kọ́ súnmọ́ yìí a mọ̀ wípé èyí tó pọ̀ ní obìnrin ni ò kí ń lè lóyún lákòókò tí wọ́n máa ń fún ọmọ lọ́yàn kò kì í ṣe garanti débi kéèyàn wá ní ìyàwó òun fọmọ lọ́yàn lọ́wọ́ kò tiẹ̀ sí any doubt wípé àwọn ò lè lóyún sí period yẹn kó má wàá wà disappointed tó bá lọ ṣẹlẹ̀ wípé ah, ah, àwọn ò expect ẹ̀ lọ́dọ̀ tí wọ́n tún sọ ní halkọ́ ohun tí a sọ ní halkọ pé ọlọ́run ò ṣe léèrọ̀ kókó àtìyàwó súnmọ́ra wọn ní balẹ̀wọ̀n fúnni a sọ pé dára ìpéyàwó ò lè lóyún sí pírọ̀dì yẹn. hadith tanka yìí ọmọbìnrin lọ́kọ́dọ̀ hamamtu ó ṣe mí bíi kí n ṣe kílí yìí léèrọ̀ mo wá rántí pé àwọn kan ń ṣe síwájú wa kò pa wọn lára àwọn àfáà nínú ẹ̀kọ́ hadith yìí òun ni pé ọlọ́run fojúṣẹ́ ńlá sọlọ́láhùn àlẹ́sẹ̀lẹ̀ níyọ̀ǹda tóun fúnra rẹ̀ ṣe àwọn nǹkan kan léèwọ̀. ó lè fi sọ́nà hadith kan rí ó ní ẹnìkan bí léèrè nígbà tó ń lè ọlọ́run ṣe hajj lọ́rùn ọ̀yàn fún yín ẹnì yẹn wá bí léèrè pé ẹ̀ẹ́mẹ́lòó wọ́n láàmì tí wàá dákẹ́ pé ẹ̀ẹ̀kan ọkọ̀ dákẹ́ ó wá dáhùn pé ẹ̀ẹ̀kan níbi ìgbà ó wá fi kún un ẹni tí n bá ní kó jẹ́ ọ̀kan lẹ́nu kò gbọ́dọ̀ ràn án lẹ́yìn lórí. torí pé ohun tí mo bá ṣe ní haram ọlọ́run ti ṣe ní haram ohun tèmi náà bá ṣe ní halal ọlọ́run ti ṣe ní halal. àgbéyẹ̀ ni pé èèwọ̀ ọlọ́run ọba máa pàṣẹ ẹ̀dá nígbà míì nígbà míì rẹ̀ a máa fi iṣẹ́ ńlá pàṣẹ yẹn fún wa. sọ pé ẹ̀kún náà wá ní nǹkan tí àwọn ọba pàṣẹ ẹ̀ àlè fúwélì tọ́lọ́wọ̀ bá pàṣẹ onílà àlá ìnàmá haramtu kàmá haramàlá ẹlọ́mọ pé pẹ́ntì ló bá ṣe léèrò gẹ́lẹ́ bí tọ́lọ́wọ̀ bá ṣe léèrò ni. ó pọ̀ nínú àwọn nǹkan tó ń ṣe ní fúnnà ó jẹ́ pé ànábì ló pàṣẹ ẹlòmíà wá ní ẹsẹ̀ bá ànábì wọn ló pàṣẹ ẹ̀ ànábì ló pàṣẹ tí kìí bá ṣe rí pé àwa rí hadith mi tó sọ pàṣẹ tó pa kò pa nípa ọ̀rọ̀ ọyàn kó pa nípa pé nǹkan dá náà ni òní jẹ́ rẹ̀. ṣùgbọ́n bá a bá rí àdé tó tú wa lẹ̀ kúrò ibi jíjẹ́ ọ̀rọ̀ ọyàn gbogbo àṣẹ tó nínú ìbá ti pa lọ́ní pa mu ọ̀rọ̀ ọyàn ni. ó pa wá láṣẹ ni ó kọ́kọ́ ìdá pọ̀ fún un a ń láti lè nílò ọ̀ràn yẹn. ó di ìgbà tá a bá wá rí hadith mi pé àsọ̀hábì ah, kan ò dá sí àgbẹ̀ ń dá sí àmẹ́bẹ̀dẹ̀ bínú sí. bí àbá ti rí aláàmúlọ́ràn yẹn. so nínú nǹkan nínú àwọn ẹ̀kọ́ tí wàá mú hadith yìí òun yẹn lọ ó ní lọ́kọ́bì hamilton ó kù díẹ̀ mo fẹ́ ṣe léèwọ̀ tán kí n tó rántí pé kì í pa àwọn rome àti persians lára. ẹ wá jẹ́ ká wò ó. mo mọ̀ wípé obìnrin tó ń fọmọ lọ́yàn lọ́wọ́ tó bá lóyún tó máa ń àfẹ́kì fífẹ́ ọyàn àdúgbò rí bẹ́ẹ̀ ìkọ̀rọ̀ tó ti ń bá lọ́ngọ̀ not enough cases okay àwọn kan máa ń dínkù ṣé kò tí ì sọ̀rọ̀ ń ṣe pátápátá kò sí okay tí wọ́n lè máa ń náwó obìnrin bẹ̀rù àti lójú sọmọ pé ọmọ ọwọ́ stress ọlọ́ọ̀bá mi pé lọ́wọ́. <laughs> alhamdulilah náà so ìgbésẹ̀ méjì wá sọ̀rọ̀ yìí ó yé wa dáadáa ń sì yí pé lílo lílo kò ní tí ìtò wà lọ́wọ́ máa mú ọyàn pé ó ti ní kí stress yẹn pẹ̀lú fún obìnrin ọgbẹ́ ẹ̀kọ́ ìyẹn lànàbí rìn sí ó ti ní pé kò ṣe ká lára ọmọ àwọn róòmù àti pàṣíà lèmi náà ṣiṣẹ́ lówó. bẹ́ẹ̀ náà gbẹ́mẹ́ kóbìnrin lówó fínú kò sí ìpalára kankan ń bẹ̀ ànábì ṣùgbọ́láyè. ohun tó máa wá kù ń fì òun ni personal likeness or dislike láàrin ọkùnrin so wọ́n nífẹ̀ẹ́ ara wọn títí bí kóbìnrin tó bímọ wọ̀láhùn àmọ́ nǹkan tó ṣe ní haram. ọkùnrin míì ó lè ní tóbìnrin bá ti lóyún ara òun ò kí ń le sí mọ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin kan wà bẹ́yẹn irú wọn á máa bẹ̀bẹ̀ ni pé ẹjọ́ ẹjọ́ ní kó má ìtì ṣe mẹ́sínà nature tó ní tóbìnrin bá ti tẹ́tù òun ò kí ń feel like nature ti ẹ̀ ni kì í ṣe súnmọ́ ló ṣe léwọ̀ náà. Um, ẹjọ́ bá tún kẹ́kọ̀ọ́ kan. kì í ṣe gbogbo nǹkan tí wọ́n bá ní àwọn rome àti persia ń ṣe náà ni ó máa jẹ́ ìrọ̀ fáwa torí a máa ń ti ń kó wa wípé ààfẹ́ ká máa ṣèṣe àwọn persia àti rome ká ṣèṣe àwọn ìkìtàp. nípa hadith yìí tóyè ìdálárò jinlẹ̀ ń pẹ́ wọ́n fẹ́ dàbí bàbá àbá ní ò kó wa ká máa ṣe bí àwọn romans àti persians yìí. tọ́ọ̀lá ìṣètò amáńkò rèé tí èèyàn bá wo ìṣètò tí òòrè nípàtẹ́ ìfẹ́ ṣe tẹ́lẹ̀ rí ju pé ó rí páwọn romans àti persians àwọn ọ̀tá islam ń ṣe lòun náà fi ń wò wọ́n kó ṣe irú ìyẹn omi òun ló túmọ̀ sí mímáa wo àwọn ọ̀tá islam kó ṣùgbọ́n ní ìtòṣẹlẹ̀ nígbà yìí. òun ni pé àwọn èèyàn yìí náà ń ṣe é báwọn ará róòmù ṣe ń ṣe é nǹkan táwọn ẹbí kan sọ pé ọkọ̀ ń kí tí wọ́n ṣe stampu fún ni wípé ọjọ́ kan burú ni bẹ́ẹ̀ ṣe ń ṣe é lórí pé romans àti passions náà máa ń ṣe é burú yẹn ti hàn wọn nígbà شرعي يتلاع كان نمبر 12 يكره العزل وهو انزال المني خارج الفرج عشرة يقرأ àwọn pregnancy picture báwo lèèyàn ṣe ń padà ṣàlàyé ìyàtọ̀ tó wà láàrin family àti fífẹ́ fi ojú tó àtọ́jú yìí báyìí lọ kí a sọ fún wa pé haram nìyẹn àti mímọ afẹ́fẹ́ ọmọ pé kí ó bá lè rọ ẹlẹ́hàá ẹni lọ́rùn láti tọ́mọ tó wà lọ́wọ́ ẹ̀ kí ni ìpéjọ ìyẹn la pé kì í ṣe haram ohun tó kàn máa kù náà ni pé mẹ́tẹ̀ẹ̀dì wo la máa wá lò láti ṣe ọjọ́ bẹ́ẹ̀ ni point number twelve tá a kàn sọ̀rọ̀ báyìí. ó ní ìfẹ́ tí wọ́n ń pè ní àlàáfù withdrawal coitus interruptus kọkùnrin máa bá àwọn ẹ̀ láṣepọ̀ kó wá fa ara ẹ̀ yọ wípé kí ni ojú tí súnmọ̀ kù ó àáfàá yìí sọ wípé màkìrúù ni nǹkan tó ń jẹ́ mẹ̀kúrú òun ni nǹkan tá a kọ̀ ṣùgbọ́n tí ò jẹ́ haram ṣùgbọ́n kì í ṣe gbàgbà ló sọ bó ṣe sọ yìí. já if ohun tó pa àyè pa àwọn àfa kan pè é. òun náà sọ pé ààyè ẹ̀ gbà wá o jẹ kí ni ìdí tó ṣe tá a bá tiẹ̀ mọ ìdí mi gbogbo alamọ ìdí kan ìdí ẹ̀ ni wípé kill joy ni ó máa ń pa the sexual intercourse bó ṣe ń pa fọkùnrin bẹ́ẹ̀ náà ló ń pa fọkùnrin. ọkùnrin tó ń pọ̀ lójú ìlú ni because limit contact bodily contact láàrin àtìyàwó playing sexual intercourse so tí ọ̀pọ̀ tẹ̀ sí bí mi ẹnìkan gan bẹ́ẹ̀ ó tọ́lá pé ní màkàrú ohun ẹ̀kọ́ ṣùgbọ́n kì í ṣe haram. nínú tó wá sọ ó ní òun fi ta kún ohun ẹ̀kọ́ yàtọ̀ fún tí mo sọ yìí òun ní pé ó ní fún ilẹ̀ gbòdì ánìlà àbùrù fọkàn báàlì pẹ̀lú wọ́dìpẹ̀l nínú sọ̀hìn muslim ó nígbà tó di òjíṣẹ́ ńlá sọlọ́láhù àlẹ́ ọ̀tẹ́lẹ̀ léèrè nípa mímọ afárayọ. ẹni tó fi dáhùn ní pé òun náà ní ìṣe kan tó jọ àlùwọ́dúkù kí ló ń jẹ́wọ́dúkù ìṣe táwọn lárúbáwá máa ń ṣe láyé àtijọ́ tó pé tábà bímọ fún wọn táwọn òdò nípa ọmọbìnrin wọn máa ń bò mọ́lẹ̀ láàyè ni. ó lànàbí wa dáhùn wípé fífa ara yọ láti má da nǹkan sára arábìnrin ẹni tó fẹ́ jọ olùwẹ́dúró nígbà tá a sì mọ̀ pé olùwẹ́dúró haram ni ilé wa mẹ́lẹ̀ mi rò ó pé àjọ pé haram ló lóyún náà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ kí lànà bìrì fi fi lébèjì wéra wọn abáláwo ni wọ́n fi jọra abáláwo ni wọ́n fi jọra ẹ̀tẹ́ tí bá láyé ẹ̀ ẹni tó gbé ọmọ láàyè dájúdájú kò ní ìdí ọmọ kò fẹ́ ọmọ ló ń sọ bọ́lọ̀ nígbà yẹn ẹni tóun náà fa ara yọ kúrò lára ìyàwó ẹ̀ kí ló náà ń sọ òun náà fẹ́ mọ onípa nìyẹn nǹkan tó fi jọra nìyẹn ṣùgbọ́n aṣèkan ní haram aṣèkan ní haram ọmọ tọ́lọ́wọ̀n ọba ti dá tó ti rán wáyé aṣọ ní haram láti pa ṣùgbọ́n fífa ara yọ yẹn prevention of pregnancy ní method tí ó wáyé nínú hadith yìí láàrin text títí ọlọ́run ọba ṣe léèwọ̀ ànábìgbò ṣe léèwọ̀ kí ni nta títí mọ̀tòkò ṣe léèwọ̀ ni pé lálòókún lórí hadith yìí a tún rí àwọn hadith yìí tó ṣàlàyé ọ̀rọ̀ yìí yé tó tó fi yé ni pé òkè ó fi wé tí bíbu ọmọ alẹ́mọ́lẹ̀ láàyè nípa pé àtẹ̀ǹtẹ̀ṣẹ̀ yẹn àtẹ̀ǹtẹ̀mùsì náà àwọn méjèèjì ò fọ́mọ ṣùgbọ́n wọn ò jọra nípa jíjẹ́ haram torí jábìrì ọmọ abdullah ìkan náà sahaba nabi ni sallallahu alayhi wa sallam wọn ní ọlọ́kùnrin kan wá bá òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam hadith náà wà ní sahih muslim kí ló wá sọ pé ìwé mo ní orúkèrè kan wà á na àzìlò àná ha kí n bá ní fún ìpínlẹ̀ ẹ̀ ó máa ń fara yọ ó túmọ̀ sí pé kò fẹ́ kí orúkèrè yẹn lóyún fóun kí làmẹ́gbẹ̀wá sọ nígbà dá haramu mu oníṣẹ́ ńlá ò ní tijọ́ àti sọ fún un àti nǹkan tó kọ ni pé ìnàbálẹ̀ka lẹ́yìn yóò na àṣẹ ẹ̀ń ọ̀rọ̀dọ̀hùnlá níyàn òbí nǹkan tó lọ́n fẹ́ dá lọ́wọ́ ìyẹn ni pé kò bá àfara yọ jù bẹ́ẹ̀ lọ ìtọ́jú táìm tọ́lọ́ fẹ́ bẹ́ẹ̀ mí sára arábìnrin yìí kí nǹkan kan ṣe é bí ntọ́lọ́wọ́ bá síbi tó rán tí fi débi tó fẹ́ dé ìyẹn ni wípé tí o bá rò kí farayọ yìí ó fẹ́ ti prevent pé kẹ́lì tọ́lọ́wọ́n bá fẹ́ bá fẹ́ má wáyé o ò rí kádàrọ̀ ọlọ́wọ́n bá stop. ṣùgbọ́n ṣe tó ṣe yẹn fúnra rẹ̀ ànábì ò sọ pé wọn ẹ̀kọ́ ni jábìrì wa ní eléyìí ń jẹ́rìí àti pé ojú sọ́ndì kan kúnnà náà àzìn àlà áhùn rasulillah wọn ni yóò zìn lákòókò tí alukurani sì ń sọ̀kalẹ̀ àwọn akadẹ́ sahaba nẹ́bù a máa ń ṣe coitus interruptus a máa ń tarayọ lára àwọn ará ilé wa tí kurani bẹ́ẹ̀ ń sọ̀kalẹ̀ ọlọ́run bò gbàgbé òjíṣẹ́ ńlá òsì lọ nígbà tí ò ti sí àyà tó pọ̀ táà nẹ́bù gbẹ̀sọ́ pé a ṣe léèwọ̀ táwọn ẹgbẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí kurani fẹ̀sọ̀ kalẹ̀ tán àdúgbò definitely kì í ṣe irun ṣùgbọ́n a lè discourage ẹni tí ó bá fẹ́ ṣe é tí kì í bá ṣe pé ìdí tó ṣe fẹ́ ṣe yẹn ìdí yẹn serious wípé kì í jẹ́ kí obìnrin máa do sex kì í jẹ́ kọkùnrin náà máa do sex bó ṣe yẹ kó rí so mcruv lásán ni kì í ṣe haram gẹ́gẹ́ bí àpá yìí ṣe pè é. mo wá fẹ́ ṣàlàyé ọ̀bọ̀lá yìí wípé. دلت هذه النصوص على كراهة العزل وليعلم أنه ما من نفس كتب الله إلا أن تخلق أو إلا خلقت عزل الرجل أو لم يعزل wípé ìgbàgbọ́ tí wa òun náà ni wípé ohun tá a bá fẹ́ ó ṣàdúrà ìfara àdúrà nìkan láláì jẹ́ pé a ṣe àsìbáàb àárín wa ya ò tí ì ní lákòókò kan. Látara ìpayà pé wàhálà yẹn máa pọ̀jù fẹ́lẹ́ hà á. Ọkùnrin bá tiẹ̀ ní òun ní ju ìyàwó kan lọ. Ó bá pa ìyàwó kan tì ó yá ṣíjú síyàwó mi ẹni tó pa tìyẹn bo òní nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe fíìmù wípé ó lo necessary nígbà míì pé àwọn methods of pregnancy prevention àwọn ọ̀nà fi need téèyàn lè fi máa bára ẹni ṣèbálòpọ̀ tí èdè ní ṣẹlẹ̀ ó pé kò sí exaggeration sexual intercourse ní ọkọ àtìyàwó tí ò bá rí bó ṣe ẹ kó rí mẹ́rẹ̀ẹ́jì. ọ̀rọ̀ aṣọ ráńpẹ́ ní last week màá tún fẹ́ fẹ́ lójú díẹ̀ sí lónìí. ibi tí a dé nínú ìwé yìí ni mana alhamdulilayi how to prevent pregnancy. How to prevent pregnancy. Haram ni kọ́tàn ọjọ́ ohun ẹ̀kọ́ ni under all situations àwọn àpò ìlú kò sínú kíra. Àmọ́bìrìsì ní gbà sẹ́ni tó ń sara yọ torí pé ara pregnancy prevention náà ni. So ká gbọ́ yé dáadáa family planning túmọ̀ sí pé tó ìlọ ni ɛdɛ kyinkyin na kofo yi o. Yàrá bí n ti lè sọ mo ní family planning ó túmọ̀ sí wípé ká fi òdiwọ̀n sí ọmọ tá a fẹ́ bí pàápàá jùlọ tí kì bá ṣe on medical advice wípé à ń káyà kálàáfíà. Thank kan náà lè ṣe. kí ló tí family planning kì bá ṣe on medical advice wípé à ń káyà pé ó lè affect health ìyá èèyàn bá ṣe é tó bẹ̀rù pé tẹ́nu bá ti pọ̀ tóun fẹ́ bẹ́ tí bùkátà mi bá ti pọ̀ jù ń lọ àwọn ọmọ ò ní yanjú èrò ṣírk ni wàláhì ṣírk ni kéèyàn káyé ń ṣì dé lẹ́bùn pé àfẹ́kọ́mọ ó pọ̀ ju iye kan lọ. ṣùgbọ́n nǹkan tá à ń fẹ́ ń sìn kì í ṣọ̀rọ̀ pé a fẹ́ límìtì ọmọ fún bẹ̀rẹ̀ òṣì pé a fẹ́ space ọmọ fúdì míì tó yàtọ̀ fún ìpáyà òṣì. ìyẹn ni tí wọ́n ní ànágbèsè sàhábí tó sọ pé mo máa ń yọ ara kúrò. wọ́n ní ìgbà tó sọ bẹ́ẹ̀ ànágbèsè lérò pé wọ̀nyí torí kí wá bá òkè ṣẹ́fà kútàn àlẹ́ mìíràn àti àánú ìyàwó mi ń ṣe mí. wọ́n ní pé tó bá ń tọ́mọ kan lọ́wọ́ bẹ́ẹ̀ náà ṣe sọ lẹ́ẹ̀kan tó tún lẹ́yìn mi kí tọ́mọ méjì tó jọmọ wẹrẹ at the same time á stress ẹ̀ ọ̀nàbíwá ni wẹ́ ń tọ́lọ́ ń fẹ́ bá tó tiẹ̀ kò tá dúró ṣùgbọ́n ṣíṣe bẹ́ẹ̀ yẹn kì í ṣe haram ìyẹn làwọn afáàfin conclude pé limiting children is haram especially tó bá jẹ́ pẹ̀lú poverty but facing children tí kì í bá ṣe fún pẹ̀lú poverty tó bá jẹ́ for some other reason ìyẹn ò ṣe haram kí wọ́n ló máa wá ṣẹlẹ̀ wípé ẹ kọ́kọ́ discuss pẹ̀lú àwọn àbá tí wọ́n ń dúpẹ́ǹdì ń tẹ́tẹ́ necessitate ẹ̀ kí ẹ jọ reach agreement because parí wípé pẹ́pẹ́ àtayà ò bá ní eh, joint position lórí ẹ̀ ó máa ń lead sí conflict ó jẹ́ pé ó kódà ó cause collapse marriage mi. ṣùgbọ́n stephen tá à ń sọ yìí náà àwọn ọ̀nà tá a lè gbà ṣe é ara mẹ́nu dára ń ní last week àwọn ọ̀nà míì tá a lè gbà ṣe é bóyá a máa mẹ́nu bá lónìí yìí. a bá fẹ́ ṣe stephen tó túmọ̀ sí pé àti ìfẹ́ lóyún sínú mo mẹ́nu bá lẹ́fẹ̀ẹ́ mẹ́rin kan ní last meeting tí mo sọ wípé ẹni kò lórí pé kò sí ìkankan tó rọ̀ pẹ̀lú wọn. Bàbá yìí òun náà mẹ́nu ó ní àtẹnhásír وسائل منع الحمل في العزل والتعقيم ó ní a pín àwọn ọ̀nà téèyàn fi ń prevent pregnancy a wọn sí méjì ìkíní nú ẹ̀ alhazi tí ṣe coitus interruptus withdrawal ìkejì ń bẹ̀ àtàkìm àtàkìm ni sterilization ṣẹ́rí azmi yẹn ọ̀nà kan ni wọ́n gbà ṣe láyà nẹ́bì parí tẹ́kìtì fún ṣùgbọ́n kò mọ lọ́nà kan tí wọ́n ń gbà ṣe láyè òfin azmi tí ṣe wípé kéèyàn prevent àtọkùnrin láti dé ibi ẹyin obìnrin ohun tí kọ́ńdọ̀mù ń ṣe ó jọ ohun tí diaphragm ń ṣe ó jọ ohun tí female condom ń ṣe ó jọ so a lè kó mẹ́tẹ̀ẹ̀ papọ̀ wípé àwọn methods yẹn there are two basically method kan ó ń prevent spermatozoa láti má di destination so until tó withdraw nǹkan tó ń ṣe nìyẹn ẹn tó lo condom nǹkan tó ń ṣe nìyẹn condom máa pẹ́ ìṣí méjì condom tọkùnrin wà ìyẹn ló common condom tọkùnrin náà wà diaphragm ó fẹ́ jẹ condom náà ni the only difference ni pé wọ́n máa ń lò yẹn wọ́n á tún tún lò it is reusable but gbogbo ẹ̀ ìkọ̀ọ̀kan rísìkì tí wọ́n kárì nínú àwọn mẹ́fà pàtẹ́lẹ́sọ̀ lórí lágbára ọlọ́run màá pẹ́ pọ́ńpẹ́ kékeré kan sí wọn létí ká lè mọ rísìkì wo nìkọ̀ọ̀kan nínú wọn ló kárì. so azlu tó ṣe withdrawal ó lè túmọ̀ sí the normal withdrawal ó jẹ́ pé ayé ṣe é ṣe é nìsí àbí nǹkan tó jọ lílo condom either the male or the female àbí lílo diaphragm gbogbo method mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n prevent spam láti má dé destination ni. ó ní ọ̀nà kejì òun àtàkùn sterilization kí ni sterilization ṣe? sterilization ìyẹn ò ní kí spam láti ọkùnrin má dìbò tó ń lọ. ṣùgbọ́n áìdà tó jẹ́ wípé ó pa àtọ̀ yẹn ó ti jẹ́ pé tó bá débẹ̀ kò ní lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe mọ́ àdúgbò pa ẹyin obìnrin tó fi jẹ́ pé káàtà láti ẹ̀jẹ̀ bẹ̀ àtọ̀ àti ẹyin obìnrin òní lè dìkan láti wá fún ọmọ. sterilization tó wá ń sọ yìí wọ́n tún wá pè sí méjì dá in ọmọ akọt permanent sterilization àti temporary sterilization. nígbà tí mo sọ̀rọ̀ ní last week mo sọ nílò peel peel kò ní ìpè lọ ṣùgbọ́n tí pim máa ń ṣe ni pé kò ní jẹ́ kí bọ́dì òbí. Èmi jẹ́ pé producer ni tó jẹ́ pé òun ni space fẹ́ wá fertilize. Lílo pin yìí temporary sterilization ni. Ìkọ́wá wà tó jẹ́ permanent permanent sterilization. Ọlọ́run má tẹ̀ ẹ̀jẹ̀ bá wọn ṣe yẹn. Haram ni èyí tó bá ti jẹ́ permanent wípé ẹni yìí ti decide pé mi ò fẹ́ bímọ yín láyé ó ṣe lè kó nífẹ̀ẹ́ ọkùnrin kan tó ènìyàn gbọ́dọ̀ ṣe wọ̀ láì fún anybody. kí fọmọdé bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ìṣubú ọláwọ ọkùnrin ògbẹ́ni balẹ̀ gbogbo kó wá ní àtẹ̀yí tọ́lọ̀ fún òwú àtẹ̀kù kò lè tọwọ́ tán tọ́lọ̀ máa ti irú àbẹ̀yẹ bá o ó kéré ní tọ́lọ̀ ọba ń dá lára wọ̀láhì so ne nsa kyerɛ kuu ɛnu kyinkyia mu ntoma so so data kɔlɔm nsuare dati se mapeare se so permanent sterilization yìí wọn ṣe fẹbìrin wọdà ìṣe fún ọkùnrin ọkùnrin náà pẹlú vasectomy tó ti yé àti ti àwọn brothers náà nílò kókó má yà bẹ̀ rárá temporary one yẹn ìyẹn ni mo wá sọ fún wa wípé èyí tá a bá máa lò ń bẹ̀ ó máa ní the medical advice. Plate one Mayabẹ family planning Mayabẹ pregnancy prevention tí kì í bá ṣe ti pẹ́yà oṣù halal ni method la máa wá lò láti ṣe àwọn method kan a ti discuss wípé halal ni wọ́n withdrawal lílo condom safety rẹ̀ lóbìnrin europe ṣé ti yẹ ta ni kí madula bá a ṣàlàyé fún gbogbo wọn halal ni anyone tó bá involve lílo medication àbí injection àtẹ́ká yabẹ̀ láì jẹ́ pé ó jẹ́ alùsùnà ló fi wá lọ́kọ̀ balẹ̀ pé method yìí fún àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀dá kọjá kọ́yà bẹ̀rù nítorí ìkọ̀ọ̀kan ló side effect tiẹ̀ sáàdì sẹ́tọ̀ yìí ó lè kéré bíi ẹ̀fọ́rí sẹ́tọ̀ one so dókítà àtọ́ ọmọ kí ni family èèyàn rí àpù sí ó lè advice pé method báyìí ó lè lò ó bẹ́ẹ̀ lè lò ó. sọ̀dọ̀ tó ó lè lọ kí ni nǹkan ẹ̀tọ́ introduce àwọn method sí kí làwọn gbọ́ sọ nípa wọn mo ṣe ní màá ka ìwé kékeré ìfura ní etí planned parenthood federation ni wọ́n ṣe àníyàn pé a ti ṣe tó yàtọ̀ sáníyàn tiwa tá a fẹ́ fi kà sí wọn létí àwọn ṣe pé kí wọ́n fẹ́ ká límìtì ọmọ bíbí ẹ̀kọ́ mi pípa wọn sọ bíbí ọmọ yẹn gan làwọn fi ń yangàn wọ̀láì pípọ̀ wa làmúbi tó ti yangàn àwọn òwò ẹni pé ọmọ tá a bá bí a ń láti lè tọwọ́ pé a lè rán yunifásitì kan tó kù mélòó mélòó ẹni tó lè tọwọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. sí rírì pẹ̀lú àwọn òwú amúba. mélòó mélòó ẹni tá a ti wá rò pípé eléyìí sílé ayé ti parẹ́ kò ní yọ blọọkì ó wá pẹ́ sórí ọwọ́ ìfẹ́ èrè ti wọ́n sí but i understand wípé gbogbo ni wọ́n ti medical research wọ́n ti ṣe àwọn àyẹ̀wò ó wá ní result à ń ṣe sínà kò power ignorance èèyàn máa ń ka nǹkan láti lè àdá ìfẹlòmíì pé method báyìí òótọ́ à ń borí kì í ṣe pé àdámọ̀ ewu báyìí báyìí báyìí báyìí ló wà ń bẹ̀ àwọn òun lò ó kì í ṣe pé àká amọ gbogbo nǹkan tó dì sínú. àtúnyẹ̀wò àríwá at the same time.

láti jẹ́ ká mọ functions body bá a ṣe máa tọ́jú ọmọ láti ẹ̀tọ́ bímọ. ṣé bárọ̀rọ̀ tí òkú túbọ̀ nínú ẹ̀ ẹ̀pọ̀ aṣákìyèsí ká mọ̀ pé lóyún òkú dààmú but medical work ni. tó irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí sísá wa ń tẹ́jú òun ṣe fún náà èyí tó gbọ́dọ̀ àwọn òwe bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn á sọ pé ọ̀tá súnmọ̀ làgbẹ́yìn tiẹ̀. tó kọ́ nípa àwọn kò tó bá ní ìtìkánímọ̀ nípa ẹ̀. ẹgbẹ́ máa sọ pé ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe kì í ṣe torí ipá àdámọ̀ torí ipá àmọ̀ pé aburú ni. now so ẹ jẹ́ kí n ka one or two of the methods tá a ṣàlàyé tá wá sọ kí ni àwọn nǹkan tí wọ́n sọ nípa ẹ̀. ṣe kóńgọ̀n wọ́n ní nípa disadvantages rẹ̀ ìnàgbọ́ must be used during each act of sexual intercourse. because àmọ̀ yẹ pé each time tí ọba ní fún ọkùnrin láti máa lò ó gbẹ́dùn the dẹ̀fẹ́ so máa ń ka ọ̀dọ̀ sexual intercourse. wọ́n it may cause itch or rash. It lè cause itching. It lè cause kó bẹ́ẹ̀ máa yọkùnrin. ó lè cause kó máa ó lè cause kó máa yọkùnrin. ó lè cause rashes. kí la ṣe ń sọ eléyìí? condom. ó bá experience itching kò sí nǹkan ele ó tù ẹ lè bá fámìlì mi rò tí wọn bá ti rí bẹ́ẹ̀ máa ń dùn lẹ̀. ṣé bàbá ti wá gbọ́ lẹ́yìn àwọn tó ṣe kóńdàm báyìí pé kóńdàm lè kọ́ọ̀sì ìtù àwọn ọ̀pẹ kì í ṣe káàtà rìnrìn kúrì láti bẹ ẹbílẹ̀ lè kọ̀ọ̀kan ti wà pẹ̀lú ẹ̀ a experience ìtù yìí ìtù já experience yìí bí wọ́n torí pé a ti sọ pé kó dáwọ́ ìdúró bí ó ti rìnrìn kúrì bí ó ti bọ́ ìtù wá àwọn nǹkan tí ò tó nǹkan ló ń dalẹ̀ ẹlòmíì wò ó tí wọ́n ti gbé nǹkan tó ń pè ní allergic reaction ìyẹn ni pé ara wa ń gbà tó máa ń dáwọn nǹkan míì jà lọ́rọ̀ ẹlòmíì ò sì ní bàjà tí pọ́ǹt ẹ̀rọ àgbẹ̀tìmọ̀bí sọ́wọ́ yìí lásán tẹ́lẹ̀mí ìbámu tó lè ní ni problem tó máa encounter èèyàn rò pé jù bẹ́ẹ̀ lọ́nu ó ti rí fún mo ti rẹ́ ń tó mọ angry liver cells àwọn ẹ̀bẹ̀ wù dúró débi pé lè ní náà bishop lásán tó ti rí sí ìyẹn ní pẹ̀lú allergic reaction so wọ́n ní nínú nǹkan tí wọ́n mọ̀ mọ́ condom ọ̀pọ̀ sí pé ó ń padà ni pé ó máa ń jẹ́ nǹkan tẹ́lẹ̀ mi máa ń react sí kí a fi múrasì àbí kí a fi máa ní ntù so ìyẹn ni tí wọ́n sọ nípa condom percentage of uh, effectiveness ẹ̀ kì í ṣe hundred percent ní mẹ́nu kan lásìkò wípé àwọn fúnra wọn tí wọ́n sọ wọ́n ní between eighty six percent and ninety seven percent yẹn ní kókó tó àwọn sáǹpìlì ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọkùnrin wa tí wọ́n ní kí gbogbo ọ lọ kọ́ńdọ̀m between eighty six and ninety seven ẹni bíi mẹ́rìnlá sẹ́ni bíi mẹ́ta nínú wọn a rí i pé àwọn obìnrin tí wọ́n bá lò pọ̀ wọ́n sì lóyún èyí ti kọ́ ọ lọ kọ́ńdọ̀m. brothers need láti understand eléyìí lọ́dà tó bá lo kọ́ńdọ̀tì lára alẹ́ ẹ̀ lára alẹ́ ẹ̀ bá lóyún ó lè ní wọ̀n láì tí ìgbésẹ̀ pé ní tijú ṣé èkó kan owó onígbà tó lè lọ lóyún wọ̀n láì òun lo kọ́ńdọ̀tì mo ṣe ní à ń ṣe sílẹ̀ oníkáwà ignorant bí nǹkan ti kọ́ ká kọ́ ẹ̀jẹ̀ ká kọ́ bí wọ́n ti wá jẹ́ pé àmì ìlú fẹ́rẹ́ ká kọ́ àgbẹ̀wò wa nǹkan tó bá fẹ́ scientific work àfikà kúrin nípa ẹ̀ torí àwọn tó ń lò wá tẹ́lẹ̀ wọ́n ti rí àgbẹ̀ tuntun náà wọ́n ní bá ṣe àyè gbogbo ń tá ààbò yìí ìfọ̀kọ́ta ọ̀ṣẹ́ iṣẹ́ sáyé àkọ́kọ́ sọ̀rọ̀ kọ́ máa ń gbàgbé iṣẹ́ àbá mi ń sọ̀rọ̀ yìí tí sísà sọ̀rọ̀ káà bá ń dà pé subhanallah àwọn ọmọ tí wọ́n sáàmì báyìí so wọ́n mọ̀ pẹ̀lú káà ṣe sún náà wọ́n wá pọ̀ ǹdọ́ mara sígbà láéláé torí ẹni láéláé náà ń tì wá tẹ́lẹ̀ so mo bẹ̀rù torí tọ́lọ́ ọba information tó bá ní ìdìbò ká mọ̀ ẹ̀jẹ̀ ká mọ̀ ó ń gbà lè cause itching ó lè cause rashes percentage uh, 40% bẹ̀rẹ̀ between 86 to 97. kóńtà ọmọkùnrin ṣe wá wà obìnrin wà nǹkan tí wọ́n ṣe nípa yẹn wọ́n ní disadvantages and side effects rẹ̀. Um, well, òun náà must be used during each other sexual intercourse bí tọkùnrin náà ni. Um, may decrease sensation during sexual intercourse bí tọkùnrin náà nìyẹn. may cause itching or rashes Mr. Kurimani kò sí yàtọ̀ percentage success ẹ̀ náà ó súnmọ́ra wọn wọ́n ní between seventy nine and ninety five the same material tó ti ṣe ọkùnrin náà ti ṣe tóbi the only difference ni pé ọkùnrin ló wù ọ̀kan obìnrin ló máa wù ọ̀kan kò jù bẹ́ẹ̀ náà lọ now um, there is something níbi eléyìí tó wà ní pé ó jẹ́ kí ìkọ́ kọ́mọ̀n jù kan lọ kọ́ńdọ̀mù ọkùnrin ló kọ́mọ̀n jù kọ́ńdọ̀mù obìnrin lọ kí ni reason ọkùnrin ló máa ń sábà make advance ọkùnrin ló máa ń sábà bẹ obìnrin àti pé ẹni tó pọ̀ jù ní tó ń lo condom wọ́n ń lò nílò ìranù ni ọkùnrin bẹ̀ ní bàbá oníranù abárobìnrin cooperate pẹ̀lú wọn ló máa ń ṣẹlẹ̀ ló fi jẹ́ pé condom ọkùnrin ló common jù ṣùgbọ́n bẹ̀rẹ̀ kàwà marriage is there anything tó ṣe léèwọ̀ fún obìnrin láti lo condom àmọ́ nǹkan tó ṣe léèwọ̀ ìdájọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lòun pẹ̀lú èdè ní discussion tí wọ́n dísàdì pé que sísá lò ó àmọ́ nǹkan tó ṣe lówọ̀ àti ìdájọ́ pé mẹ́díkálì o ara rẹ̀ tó ń rí àti sí ní sísá ṣọlá lòun ò lè lò ó kò jù bẹ́ẹ̀ náà lọ. ìkẹta ń bẹ̀ ó tàpé ní diaphragm diaphragm ò ṣe bí oníyàtọ̀ sí condom but wọ́n ṣe describe ẹ̀ wọ́n níyẹn wọ́n rí usable wọ́n ṣe bíi cup ni bíi rubber cup obìnrin ló máa kí bọ ojú ara ọgbà lóta wọ́n máa ń fẹ́ pé yẹn fẹ́ kó fi spermicide chemical tó máa ń pa sperm kó fi fún un nígbà tó bá ń lò ó kó lè lóta kó fẹ́ kó fi ìtòsíbi tó clean ṣùgbọ́n risk infection ó wà high so ọwọ́ àmì pé bẹ́ẹ̀ fáàmù ẹ̀kárí risk nínú táwọn náà sọ ló kó jẹ́ disadvantage ẹ̀ wọ́n ní it needs an examination to be fitted for the right side ọ̀pọ̀ nìyẹn tóbìnrin tó fẹ́ ló máa lò ó ní ìdí tí ó kọ̀ seventy five percent. secondly must be used during each act of sexual intercourse yàtọ̀ sí condom nípa pé wọ́n láti máa túlò ní gbogbo ìgbà láti fẹ́ ṣe eré ọmọ ni neat careful cleaning and storage ibẹ̀ ẹ̀bẹ̀ ni problem wà ibo la fẹ́ store sí kó wọ́n máa balẹ̀ kó àbá tí ń ṣe medic àbí medic ibo la fẹ́ store sí tí ò ní kẹ́gbin tó bá dé pé nǹkan kékeré wọn lè fi ní ńlá láti rà tí mo fi máa àgbàjì pé kọjọ ká jìnnà sí eléyìí ọláwọ àlọ. secondly ọ̀pẹ́ um, mi percentage effectiveness ẹ̀ òun náà wọ́n ní between eighty and ninety four percent ní ti condom. lẹ́yìn eléyìí wọ́n wá discuss àwọn kan tó pè ní spermicide. spermicide àwọn ni chemicals tó máa ń ní kéèyàn lò sójú ara pé láì lo condom láì lo anything èèyàn máa máa dùn sex ọmọ àtẹ̀yẹ kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe torí pé kẹ́míkà yẹn á ti pa àwọn yẹn náà pè ní spermicide. lẹ́yìn tí wọ́n ṣàlàyé lórí ẹ̀kọ́ wọ́n wá fẹ́ sọ eh, disadvantages ẹ̀. Any number one, Orina must be used during each act of sexual intercourse. Each time, wọ́n máa ti fẹ́ sex náà náà máa sọ pé kéèyàn tó lò. Now, Zeal still náà wọ́n ní ó ní different forms. Ẹ̀kọ́ àbíkú. Wọ́n máa ní kékeré in fact. Wọ́n máa ní kí wọ́n gúnyàn. Secondly, it may cause minor discomfort of vagina or penis. Ó lè mú ìnira díẹ̀ báyàn nígbà tí ẹ̀ bá ń lò ó. Three, may increase the risk of urinary tract infections ìyẹn gan ló fẹ́ kí ẹ̀ yẹra fún un. wọ́n ní lẹ́yìn ó lè pọ́ọ̀bù oríṣiríṣi àwọn àrùn ríìsì àti kárùn tó ní í ṣe pẹ̀lú ilé ọ̀pọ̀ látara pé ìyẹn lo famicide wọ́n ló wà high. torí ẹ̀ you can avoid this by always urinating after sex. àwọn ní ọ̀nà tí wọ́n lè fi prevent risk yẹn tó bá ti ń ṣe tán kó lọ ìzà rẹ̀ immediately láti flush kìíní ẹ̀ jáde. wọ́n ní sọ. degree of effectiveness ẹ̀ seventy four percent ìyẹn ni pé nínú ọgọ́rùn-ún èèyàn tó bá lò ó parí ìkọ́jú twenty six tí ò tó ń jẹ́ báwọn náà injectables hmm. àwọn èyí tó máa ń lò nílé abẹ́rẹ́. Nígbàtà yìí sọ, ó ní sterilization, ó lè jẹ́ temporary, ó lè jẹ́ permanent. Details ẹ̀ òun ṣàlàyé ẹ̀ now. Nínú àwọn tó wá jẹ́ temporary ni nǹkan tí mo pè ní eh, spermicide yìí torí pé ó sterilize ara for some time téèyàn bá lò ó by the next day ọjọ́ kẹta tí a pẹ́ ní fẹ́m tí ò bá tún lò kò ní kí eré ẹ̀ má bẹ̀rẹ̀ mọ́ ọ̀tá ẹ̀mí ni ó kọ̀ sterilize. na ọlọ́run ní pills àwọn èèyàn máa ń lò bí abẹ́rẹ́ kí ni àwọn side effects rẹ̀ number one it may stop monthly menstrual periods in women although this is not harmful, it does not mean that you cannot have more children. wọ́n ní ní side effect tí wọ́n máa ń lò pé abẹ́rẹ́ òun ni kọ́tẹ́bìnrin yìí is ti abẹ́rẹ́ yẹn kọ́tẹ́bìnrin kan ṣe ẹ̀. even though wọ́n ní ìyẹn ò túmọ̀ sí pé àrùn ni ṣùgbọ́n ìkan náà àwọn nǹkan tó máa ń tẹ̀sí yẹn. secondly it may cause mild headache. it may cause a very brief tenderness ó lè bẹ́ tí ẹ̀yìn ẹlòmíì ó ṣe bẹ́ẹ̀ ní pé ó fẹ́ rọ̀ upset stomach ó lè dánú rú slight leg pain ó lè jẹ́ kẹ́lẹ́ bí iṣẹ́ àmọ́ akéwì kó máa fọ́ra tó ti yẹn fún and acne acne ni pimples tó máa ń fọ kògbàkògbà sẹ́lẹ̀mì lójú ó ní ó wà ní àwọn side effects injectable spermicide now. It cut only once you have stopped the injectable. It may take six to twelve months before it can become pregnant. So, talking about stop at tí ò lé mọ́, kí effect ẹ̀ lára kó tó parẹ́ pátápátá ó lè tó odidi ọdún kan sígbà tó yàn ò lé mọ́. Na eléyìí, ó ti kọ́ pé ìgbà àlàyé tá a ṣe even tí medical doctor bá sọ wípé òun advise ẹ̀ àwọn èyí tó ń náà bẹ́ẹ̀ tó dùn mí dáadáa effectiveness rẹ̀ wọ́n ní ninety nine percent ni ìgbà tí wọ́n ti test sample ọgbọ́n èèyàn èèyàn kan ṣoṣo the same so nípa pé kó ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe they are very effective nípa side effect ìpínlẹ̀ ń sábẹ́ ni oral contraceptive àwọn ẹgbẹ́ pè ní pills nítorí náà wọ́n ní disadvantage ẹ̀ multiplication every day to work correctly. Àwọn tó lò ó dojúmọ́ náà láti lò ó. Òun náà lè cause headache, breast tenderness, nausea and flat àti oní injection torí pé dàbí pé content wọn ìkan náà ni. Ìkọ́jọ́ jẹ́ tablet, ìkọ́jọ́ injection ni. Percentage success òun náà between ninety two and ninety nine percent eight times aṣàlàyé ìkọta ní wọ́n máa ń fìtì ara wọ́n wá plant ẹ̀ sábẹ́ awọ nǹkan kékeré ni wọ́n máa ń plant ẹ̀ sí ẹgbẹ́ awọ. disadvantage kan ni pé èèyàn ò lè dá lò láì jẹ́ pé dókítà ló plant ẹ̀ èèyàn ò lè stop ẹ̀ láì jẹ́ pé dókítà náà ló fẹ́ báyọ̀ stop ẹ̀ ló máa tayọ nítorí tí wọ́n bá fẹ́ pé nǹkan kó ṣiṣẹ́ mọ́. Secondly, <coughs> when a man of menstrual changes. Thirdly, you may feel some discomfort when the implant is picking. Minor operation ni, ṣetán tó tó ṣe é lè mú Other side effects may include feeling sick. You know, àwọn side effects ẹ̀, When you are not àárẹ̀ ń ṣe òun. Bẹ̀rẹ̀ pé ìwé náà tó lóyún. Also, ṣe rédíò ó lè ní ọ̀nà tóbi ó lè kó and slight hair loss ó lè kó ìjẹrindẹrin tí wọ́n á now the ẹ̀ náà ni natural family planning ìyẹn la ní kí ó mọ àbúlá ìjọkúnbá alápàm láti ṣàlàyé táwọn sisters tàbí bóyá táyì ò bá ní yọ ní group àwọn tó bá ní láti gbọyé kárí sister yẹn ó mọ àbúlá ṣáà àrùn rẹ jọ ó mọ àbúlá. ó ní ọba person tọjọ medical doctor tàbí táwọn ní medical line ìgbà ń tọ́ ní confidence fún ọmọ nǹkan ọ̀bá dá. ẹjọ ẹyin ó mú ẹjọ alhamdulilayi ẹjọ bá ara àwọn sisters tó ń lọ wọlé ṣẹgbọn ẹ̀kọ́ tí ò àwọn natural method tí a lè fi prevent uh, pregnancy màá wá mẹ́nu bá bíi méjì nínú ẹ̀ ìpínlẹ̀ wọ́n ní calendar calculation you can count those in a particular calendar when your fertile time starts and ends. The number of days depends on the length of your menstrual cycle. Wọ́n ní ó ṣeé ṣe fún mi láti mọ àwọn ọjọ́ tó láìkìlù tó láìkìlù títí súnmọ́ ọkọ̀ òun kó doyún báwo ni wọ́n ṣe ń kàkúlé ìfẹ́ there is one particular formula wọ́n ní eh, from the first day first day of menstruation ní ọba ka eight days through lẹ́yìn eight yẹn between eight and 19. risk period ni tí a bá yọ ogbon kúrò from day nine to 19, ó wà highly probable wípé wọn lè lóyún from 19 to the day tí a tún bẹ̀rẹ̀ lenses padà wọ́n tún ní low risk period ni àlàyé ọ̀wá rè ṣe rí bá a ṣe dára obìnrin tí hmm, ẹni láti produce tí ò bá rí nǹkan ọmọkùnrin láti wá fertilize láti sọ́dọ̀mọ tó bá retí retí tí ò rí nǹkan sọ́dọ̀mọ òun ni inú máa ń flush jáde láǹkì ní ẹ̀jẹ̀ haida ṣé wọ́n ní ìjọ tóbi lábẹ́ òfin ṣe haida ẹyin tó ń retí tó ń sọ́dọ̀mọ tí ò rí nǹkan wá sọ́dọ̀mọ òun ló ń bá ẹ̀jẹ̀ jáde yẹn ṣé kí yé wa so ẹgbẹ́ rántí òjíṣẹ́ ńlá náà sọ wípé haida obìnrin six or seven days ni so àwọn medical team yìí àwọn náà wá ṣiṣẹ́ wọ́n ní therefore the first one week níjẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ nine six chances coming is almost zero if not exactly zero torí pé nǹkan tó fẹ́ dọ́mọ́ ó ti ń bá ẹ̀jẹ̀ jáde ní period yẹn. tó bá parí nine six níjọ́ keje ẹyin ní ìṣọ̀ máa ó sípò tó ti máa fertilize ni kò likely tó padà by the eighth day kì í ṣe jọ́kejì títí orí fún ni wọ́n ṣe ní kéèyàn yọ eight days kúrò láti ọjọ́ kẹta wọ day nineteen ẹyin yẹn ti ń súnmọ́ tó ti lè pàdé nǹkan tó ń bà wá wọlé tó ti orí fún so àwọn tó jẹ́ pé wọ́n ní ìdádúró wọ́n ń wọ́n lọ káwọn náà ṣẹ́gun nǹkan tí wọ́n ṣàlàyé yìí láti day eight day day nineteen chances kò délé are very very high lẹ́yìn day nineteen wọ́n lẹ́yìn yẹn ó tún ti rìn nínú fallopian tube ó ti dé lẹ́bù pé ó ti retí retí kò rí nǹkan tó máa fertilize ẹ̀ á ti tún máa gbára jù láti tún jáde wọ́n ṣe ní from day twenty títí di dọ́tí àti bẹ̀rẹ̀ lenses chances tó tún dé ní they are very slim ìyẹn ni natural method tó sọ natural tún wá tuntun wípé method kan ti ẹ̀ wà tó ìyẹn lè fi mọ ẹjọ́ tó yẹ wọ́n produce gan-an bóyá ní à very risky mọ́nítà àmà àbíyá five times every day ó máa yan pé nǹkan tí ò ní fẹ́ bóyá tó bá ti ń yí lórí báyìí yíyàn máa wà ní dòru ẹ̀ seven a.m. for example the precise time yẹn ni a máa ṣe every day. bébí wọn ó ní temperature tí n dáná tí ṣé thirty seven point five degree kan àbí temperature bébí wa thirty five thirty seven okay alhamdulilayi. wọ́n ní wọ́n ṣàkíyèsí pé ìjọ tí bọ́ọ̀dù obìnrin produce anything. tó ń dọmọ temperature máa ń rise by half a degree. so two mo bá tó temperature lánàá torí thirty seven ìjẹta thirty seven ọdún ṣàkíyèsí lónìí pé thirty seven point five ó ní ìpè ó láìpù lójú oyún. àlàyé kan tá a pèpè rèé pípa lọ ẹni malaria ó lè fún ní wrong reading ṣéṣiyé temperature lè rise ẹyin ti produce tí ó tẹ̀lé bẹ́ẹ̀. so àwọn natural methods yẹn uh, guarantee ò sí lórí wọn sí àwọn chemical methods àti àwọn uh, improvised methods yẹn ṣùgbọ́n àwọn method tó wà synthetic yẹn àwọn carry side effects ti natural method tí ò carry. so ẹ̀bẹ̀ uh, ní fọlọ́ ọ̀kan ni pé ìgbà bí mo ṣe ṣàlàyé ọ̀mọ yìí àwọn ọmọ alẹ́ ṣàlàyé ìjìnlẹ̀ fún yín ẹ̀rìn báwọn tó wájú doctors àbí nurses láàrin wa àti káwọn náà jẹ́ pẹ̀lú ìwé tí mo fẹ́ every woman tó kí yé àwọn ìwé yẹn máa educate wa nípa nǹkan yìí ṣé rí a need láti mọ̀ ọ́ ká fi táwọn ọmọ wa táwọn náà mọ̀ ọ́ kọ́ lè ṣọ́ra against àwọn kan kéékèèké tó jẹ́ pé àìkẹ́kọ̀ọ́ ẹ̀ lè cause costly mistake mo bẹ ọlọ́run ọba yìí pé ìgbàtọ́lọ́run nípa lè dára sọ́ńdì báyìí lẹ́yìn yìí sìn kọ́lọ́run jọ kó fi báràkà sí kó jẹ́ kó ṣe ẹnìkọ̀ọ̀kan aláǹfààní. ó ti lọ sí di question mo tún fẹ́ tẹ̀mọ́ alétí wípé a lòdì sí family planning láti sí ọmọ a lòdì sí ìpáyà òṣù tó yẹ fún wa sọ pé àfẹ́ bíjọmọ báyìí lọ kí wọ́n ti máa létí pé àwọn nipples tá a sọ yìí a prescribe fún àti káṣe o a ní ká lọ bá dókítà èyí tá a bá máa lò tó bá yẹ lẹ́yìn the natural ones àti condom tí wọ́n ní àfẹ́ rídìsì kankan any other one àfẹ́kárí dókítà tó ṣe é. thirdly a káṣe kankan láláì jẹ́ pé a discuss pẹ̀lú àwọn ará ilé lọ́jọ́ reach agreement torítọ́ lọ́hùn ẹ máa wá béèrè táwọn àtọ́ àdámọ̀ ogun mẹ́tẹ̀ẹ̀sì yìí stopping prevent unwanted uh, pregnancy kí wọ́n lè ṣe tó mọ̀ ṣe máa ń kú lé wọn bíi pọ́kì. ẹlòmíì máa ń rò pé wọn ọ̀dà wọn náà tẹ́lẹ̀ fi máa ń rò nìyẹn wọ́n ní pé àwọn ọ̀dàmọ̀ wọ́n ní pé tọ́gbà délé wọn ń rò rò kì í ṣe ta ìdámọ̀ ojú kòkòrò nǹkan tí mo fẹ́ gbé lóun bẹ́ẹ̀ ló ń ṣe wọ́n ṣe orí dátẹ́lẹ̀ ọba ń sọ ẹ̀fọ́ ẹni tó bímọ fẹ́sì islam lọ́jọ́ náà a máa ń bù ẹ̀. ọ̀pọ̀ ayémọ́bímọ fún ẹ̀fẹ́ kọ́ mọ́jọ́ ẹnjìníà ẹ̀fẹ́ kọ́ mọ́jọ́ dókítà wọ́n ní bàbá yìí àkọ́mọ náà bíbọ̀ ló wà ní òyìnbó. ọ̀pọ̀ òyìnbó ní ìlú láti fi mọ́tò ránṣẹ́ sílé. ọmọ yìí lọ́yà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́wọ́ ní fámílì ẹ̀ ṣé orí gbogbo àwọn ọmọ lẹ́yìn òfin àníyàn méjì dúdú pé afẹ́ torí wọn afẹ́ ara wọn jẹ oúnjẹ ọmọ ayé lèèyàn máa ń torí wọn fún. ṣùgbọ́n tí àníbi tó tẹ̀ sí wọn fún ó lóun fẹ́ fi títí ẹ̀yìn yangàn wájú ọlọ́run. ọmọ téèyàn fẹ́ fi yangàn èèyàn á kó mọ̀ ọ̀hún lẹ́sìn. èèyàn á pinnu pé ó jẹ́ yẹn nìkan lójú tó ṣètò máa ní kòkòrò ní ìfẹ́. ṣùgbọ́n lẹ́yìn tó bá wá pẹ́sì tán tí ò

anabi ni inna allah yuhibbu idha amila ahadukum amalan an yutqina inú ọlọ́run a máa dùn fún pé tí mùsùlùmí bá ṣiṣẹ́ kan kó ṣe láṣeyọjú ẹni bá jẹ́ níṣẹ́ owó ń wa tí kéde ìgbà gbèsè fún kó máa wá kó náà sábàbí my work bá a ṣe fẹ́ kọ́ nìyẹn ẹni bá jẹ́ píkà nù yín fún ìgbàgbà tó ti bá tẹ̀sẹ̀ ní pípẹ́ ní hàn ẹlẹ́yà àkọ́kọ́ ọ̀dà rẹ̀ ọ̀la iná ọ̀túnṣe àwọn ó yàtọ̀. Ẹ̀sìn tó náà rí is contrary to this. Wà lazy mentally, wà lazy in many respects. Ẹ̀sìn Muslim hospital. Táwọn dókítà bá ń tẹ̀m̀pé nípa àwọn nọ́ọ̀sìs wa, ẹ̀ máa wọ́dà pé ó sì kù ló kù bí àwọn tí ń rí nọ́ọ̀sìs tó wọ́n gbà. Wọ́n bá ń tẹ̀m̀pé nípa àwọn cracks wọn, ẹ̀ wọ́dà pé bí àwọn tí ń rí cracks tí wọ́n gbà. Kí ló wá ṣe wá? À ń gbé òbí fífún náà ká lẹ́yìn la fẹ́ pèsè sí. Tí mo bẹ̀rẹ̀ ń fi tẹ́lẹ̀ ọ̀dà, àṣẹ ká mọ wá kàwé.

mo bí ọlọ́run ilé ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run dàpọ̀ má dàrú gbogbo tí máa bá fámìlì ẹgbẹ́ tí máa ń tẹ̀kura ọlọ́run dàpọ̀ má mú bára àwọn ibi tí ó bá dàbẹ́ ni pé àìmọ̀tó láti fi ṣe mistake a sì lè pera wa padà ká táwọn ẹ̀kọ́ tá a ní láti kọ́ ká lè mọ kí ló yẹ ká ṣe láti ṣàtúnṣe àwọn ibi tí ó ti kùnà yìí kọ́lọ́ ń jọ̀ọ́ ẹ̀kọ́ gbà yìí tá a bá ṣe gbà ní padà fẹ́ni kọ̀ọ̀kan wa ó fẹ́ fi àyè sílẹ̀ báyìí láti gba contributions then questions ó bẹ́ẹ̀ ń ṣàlàyé nǹkan tí mo mí nípa contribution lẹ́ẹ̀kọ̀ọ̀kan ta lè pé ni tá a bá fi contribution nǹkan tá a máa expect under contribution ni pé nínú àwọn nǹkan tá a ti sọ kí ni nǹkan tó wọ́n gbé yẹn bí a béèrè àwọn àpapọ̀ wa ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ó mọ̀ kán ṣe competition kan ní last week ìdáná tí nígbà tí wọ́n sọ pé àwọn ọkọ àtìyàwó kan ń fún wọ́n ti ṣe àti tán wọ́n á lọ ṣe confirmation wọ́n á tọrọ àìrójú agbọ́n lọ ṣe confirmation wọ́n á padà síjú agbo fún wẹ̀límà well innocently mo ní kí ọkọ tí ń sá fún aburú kan ni a lè gbá wọlé sísá yìí bá ọkọ discuss.

ìyàwó ẹ̀ ọkọ̀ ìgbàlá tó ṣe wọ̀lúmà so àwọn nǹkan tá a mean by contribution yẹn. television announcement kékeré kan ọjọ ẹtẹtí ẹ usually sábà ti parí halkọ mo máa ń wà available láti zuhur àti asir fáwọn tó àwọn ní ìdí advice. ti wà ní gbòkó mo ti ń tẹ̀sọ́rí mi kí n bá wá mi ta ló fẹ́ gbẹ̀yìn. ó fi jẹ́ pé pápá ti ń dé àwọn tọ́tọ́ tó fẹ́ kó dé ó níbi ká máa jókòó sí táwọn tó dé lẹ́yìn wọn máa wà ní ẹ̀yìn irú àwọn wọ̀nyẹn because ó máa ń jẹ lòmíì tó bá ti wà ń bẹ̀ síwájú everybody ó mi jẹ́ ìdíwọ́ pé ẹni tó sáré sí mi ni mo àtẹ́ǹ sí ẹ bá pèsè káwọ ètùtù lè ṣe nípa yẹn ṣẹgbọ́n secondly uh, as much as possible ká máa maintain brevity sí nǹkan tá a fẹ́ sọ ká máa go straight to the point even though kò ní wùmí ká má sọ gbogbo àmì wa ká lè mọ ibi tí problem wà but ẹlòmíà tó ẹjọ́ yẹn bí i pé sísà mi tó ẹjọ́ náà ìyá àjọsọ mọ́lẹ̀ pé kí ni òtún ìfẹ̀lẹ̀ àǹfààní pé a lè attend to as many people as possible. A contribution Naam. Assalamu alaikum. Okay. Alaikum salam. Naam, Ustaz Ẹjọ́, ẹ má bínú ó dàbí mi mọ̀ bóyá wà allowed láti give three contributions. Láti. Give three contributions. Torí àwọn ẹ̀sọ́ ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Okay. So mi wàá mọ̀ bóyá wà allowed. Contribution tó yàtọ̀ sí nǹkan a máa ń gbà sí. No no no nǹkan a máa ń gbà náà ní pé bọ̀ sí ọmọ fẹ́ṣálì nǹkan ẹyọ kan la máa sọ. Okay bọ eléyìí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀rọ̀ nǹkan. let's have a third one too go ahead go ahead. naam let's do one by one. naam alákọ̀ọ́kọ́ ẹ̀ka ń pa ìdí tí àwọn sisters tí wọn kì í fẹ́ fẹ́ àfà ẹ̀ka sọ nǹkan méjì kan tó ti pé bẹ́ẹ̀ náà ló ṣe rí ṣùgbọ́n ìmí ìsẹ́mi máa ń gbọ́ sókè wá tẹ̀lé nísìnyí ó jẹ́ méjọ̀ fún àwọn ọmọ kéékèèké tó fẹ́ fẹ́ àfà tún ṣe àwọn ọ̀tẹ́ mẹ́ṣọ̀ yẹn ìyẹn ni pé àwọn brọ́dà jẹ́ wọn luko wọn ò wà romantic. nígbà. wọn ò mọ bó ṣe ń kẹ́ obìnrin. bẹ́ẹ̀ o. so ìyẹn ọ̀rọ̀ yín àtàwọn ọkùnrin wa ló kù sí. ṣé kí n rí àìsàn yẹn lọ́kàn tó máa lọ. ṣèṣà kò lọ ọ̀kẹ́ rẹ̀. òun náà ni mo sọ lẹ́ẹ̀kan bóyá láǹkì mi ò jẹ́ kó clear. mo ní wọ́n á sọ pé àwọn òfin àti àtúwà fáìsì. àìsàn náà ní nínú ti wọn they are romantic ìlú ìgbọ́tì kókó ń bá sọ fẹ́lẹ́ àpá i love you ah òun ti ń ṣe ọmọdé àbẹ̀kọ́ báwa náà sisters náà o bẹ́ẹ̀ ni báwa bá ṣe lè kú ju pé àwọn tó ní kíni wọn náà wà ṣé a ní láti jẹ kọ̀rọ̀ tara wa pé wọn láàyè ara súnmọ̀ mi kí a lè sọ pé n tó nífẹ̀ẹ́ sí mi nífẹ̀ẹ́ wọn láàyè ara súnmọ̀ mi tó kí yé tí bọ́dà bá nífẹ̀ẹ́ bọ́dà a máa ń sọ fúnra wa tí sísà bá nífẹ̀ẹ́ sísà ẹ̀yin náà lè sọ fúnra yín lẹ́yìn bá ní ara mìíràn bá nífẹ̀ẹ́ kí ló wá fẹ́ fún so ibi tẹ́ ẹ tí àti bẹ̀rẹ̀ sáríkì yẹn gan nìyẹn ṣé wọ́n rí nínú pé nǹkan túmọ̀ sí tọ́jà ní ọkùnrin ìwà romantic obìnrin tí ìwà romantic náà wà bó tọ́jú ọkùnrin la tó tẹ́tí lead orí ọkùnrin ló máa pàtàkì jáde tóbi ní bá fẹ́ wà romantic ọkùnrin romantic a máa wò ó wòó pé ìṣe jàhìrì ló ń ṣe so sometimes when our brothers bá sọ ọmọ ọlọ́run pé ìwọ gan-an ló bọ́ sínú ìwé kí nǹkan tó ń ṣe yìí ara sínú ẹ̀mí so lágbára ọlọ́run àwọn ajíṣẹ́ yẹn exactly like our parents sister so bẹ́ẹ̀ náà jẹ́ fúnra yín tó ti yẹ alhamdulilayi. ìkejì ni nípa akẹ́kọ̀ọ́ pé permanent prevention of pregnancy allowed at all. permanent. pregnancy ìpèsè wà at all. tí o bá mo ní àpòjájọ́ medical ground. àdúgbò ìpínlẹ̀ kan. ẹ fi kún sá. ah ok ah, ẹ ṣe oṣù tó mẹ́fà tó fi yẹn. mo ní kéèyàn sọ wípé àfẹ́ bímọ mọ́ láéláé mo ní kò sígbà láàyè fún yẹn àti tọ́jú wípé dókítà ló wá wò ó pé ara ò lè gbà á mọ́ o kí ni ìbá ti pa ìdíyẹn kú jọ̀dọ̀kọ̀lá ọ̀kẹ́rẹ̀. ìkẹta ni ọ̀rọ̀ àwọn semi permanent kíní tí wọ́n máa ń ṣe yẹn. according to àwọn ìwé tí wọ́n máa ń kọ wípé àwọn nǹkan kan ló lè jẹ́ ìpalára bí orí fífọ́ sí àwọn yẹn the fact of the matter ìkẹ́kọ̀ọ́ tó bá ti mú ipe obìnrin lo nǹkan sí ara ní ajẹ́ pé ó ń lò ní oògùn ni lábẹ́rẹ́ ni àbí ó ń gbé sí ara ní pé ó bẹ́tà gidi gan wọ́n ṣe pé fún torí pé wọ́n sọ pé àwọn nǹkan ìdíwọ́ kéékèèké ló lè ṣẹlẹ̀ because nǹkan tó máa ń fẹ́ dàbí pé several years later wọ́n á fẹ́ dàbí pé nǹkan kan tó ń lò nǹkan ló ń cause cancer tábẹ́dẹ̀ rò ní ayé ìṣẹ̀lẹ̀ tipẹ́tipẹ́ the rate of cancer àti àwọn àìsàn tí ò lórúkọ tó ń ṣẹlẹ̀ nísìnyí ara pé à ń fi àwọn nǹkan sí ara wa fuel tackle natural balance ara wọ́n á fa oríṣiríṣi alọ́lọ́ nínú wọn náà ni àwọn abẹ́rẹ́ àwọn medical doctors wọn ò dẹ̀ ní sọ fún yín even muslim medical doctors they will not tell you pé àwọn kìíní yìí má lù rárá wọ́n pọ̀ ní ó lè forí fífọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan wà tán pè ní the naturalist tí wọ́n sọ fún yín pé kí ẹ sá fún àwọn kìíní jàǹbá náà jẹ́ and i happen to be one of those people in as much as mo ní àwọn medical doctors ní ọwọ́ mo tako àwọn nǹkan púpọ̀ lára àwọn nǹkan tó máa ń fún wa àwọn nǹkan yìí tí ẹ bá ní kẹ find out they are really harmful fún wa so the natural thing condoms yes they are still better wọn àwọn nǹkan tó kẹ máa lò sí ẹnu yín lábẹ́rẹ́ ni lóògùn ni ẹ sá fún pátápátá. màá ní yes jẹ́sàkìlá kìnnà for contribution but mo lè má tún gbogbo ara gbà. ọ̀sán ẹ̀jọ̀ má bínú. Eh, nínú tí lórúkọ ẹ̀ women ìwé tí lórúkọ yẹn gbé káàkà every woman wọ́n sọ pé oògùn kan wà nígbà yẹn tí wọ́n ní káwọn obìnrin máa lò. ife they didn't know about twenty years ago ní nineteen fifty something ife wọn wá fáwọn àpò gbogbo àwọn obìnrin tó oògùn yẹn wọ́n wá ń ṣe àwọn ọmọ oyún táwọn ní o àwọn ọmọ tí wọ́n bí later on wọ́n wá bí àwọn ọmọ tó fẹ́ orí kò ṣe ẹsẹ̀ Sope, Ata Sope. There are some of these things that might be okay, might mo fi si. Ṣùgbọ́n púpọ̀ ọ̀lọ́pọ̀ wọn, the pharmaceutical world is a big thing, more than we know about. so we really have to get, at the end of the day, the cash, the dollars is what matters most, not our own health. So we need to be very careful. Káàró dáadáa, ká tó fi nǹkan kan sí ẹnu ara. I'm not saying that alo antibiotics alo kìíní wà wrong o, but we need to be really careful ká check ẹsẹ wà very ká wà very careful nínú nǹkan tá à ń fi sẹnu dá ní oògùn ni àbábẹ́rẹ́ ni aláwọ̀ àyà. ìrẹ́pìlẹ̀ ọ̀kẹ́rẹ́ sísá ẹ̀fẹ́ bèrè question kan nǹkan tó apply sí àwọn contraceptives yẹn ṣé kó apply sí àwọn medications mi. ó apply. good ìyẹn mi fẹ́ kọ́ mi disagree ṣe rí kí wọ́n tó ta ẹ́ ní oògùn síta wọ́n máa ń ṣe clinical test wọ́n bẹ̀ testosterone ẹ̀ for years láti wo side effects ẹ̀. àwọn ọ̀pọ̀ àti ẹ̀kọ́ ìṣẹ̀ṣe kì í tètè fojú hàn ìtì ìfẹ́ future ló ṣẹ̀ máa fojú hàn. pípẹ́ yìí wà limited sí contraceptives ó apply sí gbogbo medication ìyẹn ni ìjẹ́ kí n sọ wípé sisters ẹ̀dá gbogbo contraceptives nù. ọmọ àdì wípé some medical doctors eh, profession wọn yẹn ó lè tó wọn lójú sí àwọn nǹkan kan tí ò yẹ kó má mọ̀ kó má. on <coughs> any medical advice káwá muslim doctor tó jẹ́ àrùn sínú tó conscious tó ti fún un. na tá a bá ní káláwìn ọ̀tọ̀ nǹkan ẹ̀ pátápátá ìgbà àbá tó ń ṣẹlẹ̀ kù a máa ṣe àgbàǹgbà ń bẹ̀. pírípà àpá ò dá gbogbo ẹnu làánà ṣe máa ń ṣẹlẹ̀ kù. máa sound warning ni lónìí nígbà tó mi náà máa ka àwọn side effects yẹn ṣé tí ló ń sìn lẹ́yìn náà ti tẹ ara yín gbọ́ ṣé tí ló ń sìn náà lọ ṣe fi láàṣọ rẹ̀. now question number one. contribution. okay. asalaamualeykum wa rahmatulahi. ọjọ́ bá a contribution yẹn. salaamaleykum. ṣe contribution yẹn. naam naam. bisimilahi aleykum salaam wa rahmatulah. ẹ ṣe ẹ kú gbìyànjú ọlọ́wọ́ bàbá fún ilé. àmì jẹ́sàkìlá pẹ̀lú hadab tuntun kan wà yìí ọlọ́run bá jẹ́ pàlàpàlà. ọlọ́run bá wà ní ṣé ní ìgbàlódé òkúrú fún ọjọ́ yá máa ń kí wọn ọjọ́ pàlàpàlà ń pààrọ̀. lórí ọ̀rọ̀ nípa health tó ń sọ yẹn. fat ó máa ń ṣe nínú àmì pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹlòmíì. sàmàlẹ́kùn ọlọ́run àkúṣe àyẹ̀dùn àgbà hàlọ́ lórí tí yẹ wọ́n lóògùn yẹn ara náà máa ṣiṣẹ́ kíṣẹ́ nínú wọn. lóòótọ́ sísá náà tó bá ti gbọ́ nǹkan tó ń pè ní bámílípìlánì nígbà tó ti máa máa ń rìn mí nínú ẹgbẹ́ tó máa ń ṣe náà. àkókò mílípìlánì àṣì bámílípìlánì lọ lẹ́yìn ọmọ tó bá máa wáyé wáyé. ọkọ̀ tó máa ń ṣẹlẹ̀ ní pé a máa ní ìdíje náà lọ bá mi. torí ikú kìlọ̀ orí títí tẹ̀lé ìbáṣọ tọ́lá ọgbọ́dọ̀ gbé wá kí ìkúta fẹ́ fi sùn pèsè pèsè pèsè ọlọ́run ti mú ọ̀rọ̀ ti mú wá nìyẹn but lórí ọ̀rọ̀ family planning yẹn ṣé pẹ́ẹ́sìtì tí wọ́n máa ń ṣe ẹni pè àtàbẹ̀rẹ̀ o àwọn abẹ́rẹ́ yẹn lóríṣiríṣi òkun táàpù ní ilé lọ́wọ́ lóríṣiríṣi gan tó tẹ̀ ó tẹ̀gbẹ́ pé alhamdulilayi for islam tí àwọn ìlàgbẹ̀rù islam tó máa ju gbogbo ẹ̀sìn náà ni but ìṣe tí ẹ ti wá sọ́ọ̀tì lórí ojú bí àwọn àwọn ilé ìwòmọ̀ àpapọ̀ náà ti máa ń wò wá pàtàkì ó máa ń fà káwa náà máa ń kóra tó ká máa gbéra wa pamọ́ bọ̀ alhamdulilayi tó bá jẹ́ tó ti yẹ ká sọ̀rọ̀ a máa sọ̀rọ̀. Nínú family plan yẹn, olóṣù kan wà, olóṣù méjì wà, olóṣù mẹ́ta wà. Bàtà ọ̀pọ̀ àwọn nǹkan yẹn kò ṣe wọ́n láǹfààní, ó sì máa bá kú àti ìṣẹ̀lẹ̀ náà di ara wọn. Torí tí a bá ti mọ duration period wa, a ní láti mọ wa family plan kiri. Títí tàbí ti mọ duration period yẹn, ó kà bí ti tán àti duration period wọ́n ṣe bí ṣe family planning yìí gbogbo ẹni ṣe family planning ọmọ pípa bí àwọn abúlé àgbò kókó tó ṣẹlẹ̀ níbi máa jẹ́ ká kúra wa ní ẹ̀kọ́ ìdùnnú rí ẹ̀ dáadáa bí wọ́n jẹ́ kí wọ́n máa tún wa ní time láti jẹ́ pé káyọ̀ láì tara wa lórí ẹ̀ dáadáa ìfẹ́pá máa gbé gbogbo yẹn gan àti ẹ̀mí bára mọ́ ó bá ń kọ́lé tiwa akọ́lé máa ń kọ́lé ẹ̀hẹ́ àwa náà wà jazakallah khairan. Um, nǹkan tí sísan suggest ni pé àwọn èyí tó jẹ́ natural method yẹn àwọn ni àwọn gbà á ní àwọn gbà wá lóhùn kẹta lójú which is true. ó ṣe rí àwọn àtàwọn wà kẹ́ẹ̀tì nípa àkọ́kọ́ wọ́n mọ̀ pé labels wa eh, kò jọra. ntí mo lè fi imáàlì tí mo lè fi handle lọ́bìnrin yìí máa yẹn lòmíì tó lè má ètí ìjọbẹ̀. so ṣé a lè pe ẹni ọba mẹ́tẹ̀ ní ha rárá tí ìbá ti ṣe kó jẹ́ haram lóòótọ́ wọ́n kàn wọ́n ènìyàn ni wípé eléyìí ló dáa jù ú eléyìí ò tiẹ̀ jẹ́ haram afẹ́kẹ́ seek advice àwọn tó lóye nípa ẹ̀ tí wọ́n lè káyọ̀ ọlọ́run ẹ̀ tó lò ó. kúrò wá lọ́rùn kábẹ́sí kábẹ́sí ọ̀bí pé sísan pàtàkìlá permanent natural method ní ẹ máa lò ẹ má tẹ̀ ẹ̀yà síbòmí. ìtọ́ bí pé àpapọ̀ ṣe tíra yìí láni mùsùlùmí ọ̀la ọ̀hún ó bí ibi ti chapter sílẹ̀ lórí purpose of contraception ó ní àwúrà wípé natural method wà ó ní àwúrà of other methods tó bá ṣe tí ẹ má lo other methods. this the time that medical research ni ṣé kí yẹ ó máa jẹ́ we are not the cognizance of the fact that science is universal so kí àwọn afáà máa ń àwọn lè choose tó wà preferable fúnra wọn wọ́n lè gbé ilé ìgbé tó wà preferable pẹ̀lú tó jẹ́ pé ó wà láò tí ṣe haram yẹn lákàtí ń lọ wípé it halal ẹ ṣọ́ra fún nǹkan báyìí sisters mi joseph alaafeeran but láti ní advice tó ń lò fún wa ṣé káṣẹ̀ jẹ́ ti pé women halka ó jẹ́ pé yìí sisters ni wọ́n máa bá wa handle oríṣi yìí kí ló rí sí i. ó bẹ̀rẹ̀ kókó joseph káṣẹ̀ halka kan sílẹ̀ pé ẹ́ ó joseph ẹ̀. So underneath that Sunday, enemy to target Marano. Adoko. So no, that's a very good coming harper. Because the, the, the, the, the, the, the,